ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn kan bẹ tó máa wúlò fún láìpẹ́ àwọn kan dẹ̀ bẹ̀ lépa ó lè jẹ́yìn ọdún mẹ́wàá tẹlomi gan lè jẹ́yìn ogún ọdún kó tó wúlò fún ṣùgbọ́n tó pàtàkì ni wípé àwọn nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn kéèyàn ọkọ gbọ́yé ẹ bá ti gbọ́ nǹkan yé tó sì gbọ́ lánàá ọkọ lọ́hùn ti tànàbì sallallahu alaihi wasallam tó gbọ́yé lórí ẹ̀ níjọ́ tó bá fẹ́ lò ó kò lè ní sòrò kí n fún wa lápẹẹrẹ a rí nínú àwọn sítáàsì ìyá tó já sí pé ó ti gbọ́yé tipẹ́tipẹ́ pé òun ó lò ní kọ́ọ̀tù òun ó bojú ṣùgbọ́n kò tí ì bùn sẹ́ǹpé ọ̀tọ̀ ni pé ó gbọ́yé kò gbọ́yé àìgbọ́yé kò ní ọ̀rọ̀ tiẹ̀ ìtúwàkù ni pé báwo ni ó ṣe lè irú ọkọ wo ni ó fẹ́ tí ó fi rí mu àgbọ̀yé kan nìyẹn àgbọ̀yé mi irú àwọn tá a jọ ọmọ ilé kéwú mo rántí ìgbà ti ń ka kìtàbù làhájì nínú àwọn tí ó ra fẹ́kì ní máa dùn láàárọ̀ bí mo lè rántí àwọn mọ́rọ̀ hajj taaka nínú mọ́túnù rìsáàlà àti mọ̀kọ́dì mọ́túnù ìdíyà àráǹdì 1999-2000 ni mo rántí paaka ní má dùn láàárọ̀ torí ẹ̀yìn ìgbà taaka tán má dùn bí two years after lèmi ládùúṣà fún ilé ẹ̀sìn ọ̀dùn náà ní 2002 so èyí tí ìwọ́n ní ìlọrin rárá tá a fi kàńtọ́jọ́ mọ́ hajj

ní múzẹ́lìfà sẹ́ẹ̀kì ẹ̀tọ́ kíní jẹ́ múzẹ́lìfà ibò múzẹ́lìfà wà kò lè yé èèyàn àti kéèyàn òde rẹ̀ àwọn kẹ́tẹ́ ìgbẹ́gbẹ́ àwọn èèyàn wá ń lẹ́yìn Yorùbá wọ́n fẹ́ gbẹ̀lé lẹ̀ àbẹ̀mọ̀ dákọ̀ wọn àwọn alálàájì kan ò múzẹ́lìfà wọ́n ní aṣọ òdìgbẹ́gbẹ́ ìdílé lẹ̀ o ni wọ́n ti dìde lẹ̀ torí múzẹ́lìfà ìkàlẹ́ ẹ̀sùn lẹ́yìn àwọn tọ́lọ́ bá sáà ìdẹ́láyè sọ̀rọ̀ mọ́sálásí àwọn àtẹ̀kọ̀ọ́ àwọn èèyàn wọ́n mọ́tò àwọn arìnrìn tí èbú ọ̀dọ́ ń bẹ́ wà láì lè ráyè sọ̀rọ̀ mọ́sálásí láyé ṣùgbọ́n àwọn tí ó sọ̀rọ̀ mọ́sálásí wọn ní tó five percent àwọn alálàájì ìta kọ̀fẹ́ fún sáwọ́dì o ẹlẹ́gbẹ́ ọ̀dẹ̀ ìfẹ́ fún wa ní ìjọ ẹ̀fọ́ ìlẹ́jọ́ gbàgbé ẹ̀fọ́ bẹ́ẹ̀ òtútù lè fẹ́ wà lápẹ̀rẹ̀ ẹni tí ò bá débẹ̀ fẹ́ fẹ́ àlùmọ̀dí tùbùlù kí lọ́mọ̀ ti jẹ́ bẹ́ẹ̀ kò lè yé àgbàtọ́bá tó ṣe kéde o tọ́bá tó wọnú àgbẹ̀rẹ̀ irú ẹ̀ náà ni nǹkan tá a fẹ́ sọ lálẹ́ establishing a peaceful polygynous home for family ọ̀nà wo la fẹ́ gbà tó fi já sí wípé tàádùdù zàwùjà tàádùdù àzàwùjà fífẹ́ kọjá ìyàwó kan níníyàwó méjì mẹ́ta mẹ́rin tí ò ní dogun tí ó fi dé tí ó rọrùn jama ẹni tọ́pìkì o fẹ́ẹ̀rí mo máa ń sọ àwọn kankan tí bá nínú lẹ́kṣọ̀ báyìí ẹni tọ́pọlọ rẹ̀ bá dọ̀tí yóò mọ̀ ọ̀rọ̀ gbà ní pé àwọn àfẹ́ẹ̀sẹ̀ erisọ̀jọ̀ ọ̀rọ̀ nìkáì ọ̀rọ̀ mọ́sánná ọ̀rọ̀ ṣùlásá ń erisọ̀jọ̀ bá ń lọ àwọn ò mọ̀ sọ fún ọ pé àwùjọ tí wọ́n bá ti sọ orú nǹkan àwọn ọ̀fẹ́ náà fẹ́ zìnà kí mọ́ ní wọ̀n mẹ́wọ́n ṣe àwọn dẹ̀ tó ń ronú fún mùsẹ́kbálù lùkún mọ̀ wọ́n ronú fọ́jọ́ iwájú ìjọ Islam bí ìgbà táwọn náà jọ undergraduate tó máa ń ṣe nìkan seminar marriage seminar later la appreciate ẹ̀ pé àwọn nǹkan yẹn lọ́lọ́run ló sábàbí tá a kò rò pọ̀ yẹ ká má rí i kò yẹ ká máa ṣe ìtọ́lọ́wọ́ fẹ́ ṣùgbọ́n lónìí tá a bá wọnú àwùjọ a níyàwó méjì mẹ́ta mẹ́rin àwọn tó máa ń lọ kiri káà rẹ̀ ó dìde ká fojú ṣẹ̀rí àwọn ó dìde kéèyàn gbọ́ àwọn nǹkan kan yé labala yẹn àwọn ọkùnrin nìkan láwa bíi àwọn obìnrin lè máa gbọ́ two microphone tá a lò irú fúrógámù báyìí nígbà mi káde tọ́kùn àkùnrin bá wà bẹ́ẹ̀ èyí ó lè sọ ti kálukú pé ẹ̀yin ọkùnrin ẹ̀dẹ́lẹ́ ìwò ẹ̀yin obìnrin ẹ̀dẹ́lẹ́ ìwò ṣùgbọ́n àbúrò láti máa kó kọ́ọ̀sì jù níwọ̀nba àníbáyá bíi wákàtí kan àti díẹ̀ tí mo fẹ́ lò àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ọkùnrin òun ni máa fókọ́sì jù lálẹ́ níbẹ̀ náà máa wá mọ̀ kílíà àwọn eré àtàwọn obìnrin náà ti lè pa covers the peaceful religious oath tó fi dá sí pé gbà mí ọkùnrin ọmọ ìgbìyànjú pé ẹ jẹ́ kílẹ̀ òtó ni ẹgbẹ́ ìgbẹ́ fámìlì yìí ò dáa àwọn kò sì mọ̀ aláàdá pẹ̀tró òfin fẹ́ afẹ́ sún mẹ́ni ọyẹ lọ wá tí a gà sí wà ká jì sí pẹ̀tró kí gbogbo rẹ̀ explode fẹ́ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá wọ́n kábàámọ̀ ní kí wọ́n ní wọ́n ṣe wọ́n sọkó lórí ọmọ wọ́n sọkó lórí ara wọn kò sí nǹkan tó fà ju wípé wọ́n fi ìlànà ọlọ́run lẹ́nu sẹ́rí kò sọ kankan fáwọn èèyàn láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wa bá dìde tààlà abẹ́ fi súnà àwọn abala kan nínú súnà lábẹ́ àmú àwọn tọ́jọmọ́ súnà lọ́ọ̀yọ̀ ní tọ́rọ̀ síta ṣùgbọ́n bàtínà àwọn tí àwọn súnà tọ́jẹ́ pé inú ló wà ṣùgbọ́n ìfèsí ní ó gbé jáde fáwọn èèyàn tí wọ́n fi wá máa nífẹ̀ẹ́ súnà abala yẹn àfẹ́yìn ètúndémè ní ọ̀yọ́ ràdó náà fún ẹ lọ wo àdébùsọ̀lọ́lá àwọn ọ̀sán lọ́sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba ìsìláàmù látọ̀dọ̀ ẹ̀ kìí ṣe irúgbọ̀n tó dá síbẹ̀ fún ìsìláàmù yes or no ṣòkòtò ẹ̀ tó fò sókè ìkọ́nà fún ìsìláàmù kìí ṣe bí ṣe máa ń ṣe àbí ṣe máa ń gbà wẹ̀ máa ń dé tọ́ọ̀dé síbẹ̀ fún ìsìláàmù torí lẹ́yìn àárín àwọn àtọ́lọ́ ló wà àwọn èèyàn ọlá tí bá dàrú gbàgbé sí àǹfààní òní fẹ́ ṣe lọ́mọ yín tó wà lọ síkì yín lówó lẹ́gbẹ̀sán bílíọ̀n iná ilé yín tí wọ́n gé ṣe lẹ́gbẹ̀sán wo náà lé ọmọ yín tán lé sùkú ṣe lẹ́gbẹ̀sán wo sùkú fífi rà ṣòkòtò tèmi tó fò òkè ọ̀nà wo nìyàwó yín tó bí mọ tẹ̀lé ìdíkà iṣu náà ọmọ tẹ̀rù fẹ́ràn ọ̀nà wo ṣòkòtò tèmi tó fò òkè ní ọ̀pá àdàrà iṣu náà fún yín. àwọn ìwà kan bẹ tó jẹ́ pé ìlànà bí sọlọ lọ àwọn sálà ilé òfin àwọn èèyàn sọ́dọ̀ fi rọ̀bìnà bìlàmì rọ̀bìnà bìlàmì ìwà àmọ́ẹ̀dẹ̀ lápẹ̀rẹ̀ àwọn tó jẹ́ ọ̀tá pàdé ní sallallahu alaihi wasallam wọ́n tó kó kẹ̀kẹ́ lọ́dọ̀ tẹ́bá òrìgbà tó ṣe ìjírá tó fi àfà wà ní tó fi sílẹ̀ àwọn tó fẹ́ lè mò ní wọ́n tó ní ìka lọ́dọ̀ rẹ̀ wọ́n gbà tó kò lè saburú pẹ̀lú ìka wọn adábídẹ́kọ́ lẹ̀ fún wọn sallallahu alaihi wasallam rẹ́álì àgbọ̀dọ̀ ṣe jàǹdà ẹ̀rẹ̀ ká lè ní báyìí máa rò pé ṣùgbọ́n ìrẹ̀lẹ̀ lè ní kó lórí oṣù tọ́jọ́ ní ìmọ̀ kó lọ mọ́ka máa kó lọ àbẹ́bí òkú lọ. náà tá a bá wá padà wá sínú marital life àwọn fọ́kàn àwọn ọkùnrin máa fókọ̀sì púpọ̀ ìkẹsọ̀ nínú àwọn eré à jẹ́ obìnrin náà wó lè rí ní àkọ́kọ́ gbogbo ọkùnrin mùsùlùmí kọ́kọ́ mọ̀ wípé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fóun ìjọba ẹ̀ gbọ́ dáadáa o ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ o lè fẹ́ yàwó kan o lè fẹ́ yàwó méjì o lè fẹ́ mẹ́ta kò gbọdọ̀ kọjá mẹ́rin ìjọba sọ clear gbogbo ọkùnrin ayé kọ́kọ́ lọ gbọ́ lóye pé òun lè fẹ́ yàwó kan òun lè fẹ́ méjì òun lè fẹ́ mẹ́ta ṣùgbọ́n kó wọ́n kọjá kéde o mẹ́rin. inú súrà àwọn obẹ ilé ìlọ́lọ́run ti sọ súrọ́tù nìfà súrọ́tù nìfà táwọn obìnrin bá fi ọlọ́run ọyẹ kan mọ̀ wípé òfin tọ́lọ́run bá gbé kalẹ̀ obìnrin ló fẹ́ hàn jù ọ̀rọ̀ káfíyàwó méjì mẹ́ta mẹ́rin ìgbà tí bá bọ́ọ̀nù tọ́pì ẹ̀ẹ́dì pé mọ̀sọ́ọ́lẹ́hùn àwọn àǹfààní ni jẹ́ ìtọ́pọ̀ jù ṣùgbọ́n gbà emotion emotion máa ń jẹ́ kí èèyàn gbà gbé tẹ̀wọ̀ bí ìgbà tí ló bí èèyàn fóònù péèyàn fi ń pè péèyàn fi brown péèyàn kẹ́lì ẹ̀ mọ́lẹ̀ sẹ́yìn pé emotion ti di cloud rí sí èèyàn ìgbà tó ní èèyàn bá wá wálẹ̀ ah, àlàyé kan mọ̀ ìjọ lórí èmi náà mo sì ń lo fóònù àbúrò èrè àwọn kéde ṣùgbọ́n bá ti ló bí èèyàn èèyàn lè fọ́ fóònù àbíyàwó tó mú atm ọkọ rẹ̀ tó rò atm olórí ibú tó fi fáwọn obìnrin lówó náà rèé tó fi fáwọn rọ́sẹ̀sì làásà lówó ìkàndànù ni òun náà lẹ́sìn máa ń dúrọ̀pù ẹ̀ ẹ̀yìn lè sanfà lórí ṣe ní o lórí fóònù ọwádìí ẹ̀yìn àwọn ẹgbẹ́ lọ ibà ń transfer òkè atm tẹ ẹrú ẹlọ́gbọ́n nínú tọ́lẹ́ẹ̀tì fóònù ti gbowó rán ìgbà míì ìgbónára àti àìmọ́fẹ́ farabalẹ̀ fọ́tọ̀ náà ó máa ń jẹ́ ojúlú àwọn ènìyàn fọ́ níbi àwọn ìlànà kan bẹ́ẹ̀ ti ṣe sí àwọn ọkùnrin náà ta fẹ́ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin nígbà míì ó máa ń da nǹkan rí tí ó fọ̀jú nǹkan kan ìyẹn la fi gbọ́dọ̀ farabalẹ̀ lálẹ́ yìí kájọ wo ọ̀dọ̀ wo ni Islam ní agbègbè sẹ́rí Islam ọkọjá kéèyàn máa philosophize kéèyàn kẹ́ máa ha oríjọ tẹ́ ẹ bá oríjọ tó bá wúlò bí kò lè wúlò bí ọ̀sùn ṣùgbọ́n Islam bó ṣe wúlò Nàìjíríà wàláhì yóò mọ̀ relevant in Ghana yóò mọ̀ sẹ́lá Amẹ́ríkà yóò wà yusuf ní Saudi Arabia ìyẹn láàṣẹ wo díẹ̀ nínú family àrẹ́mí sallallahu alaihi wasallam àti báwọn sàádé ṣe ṣe tó jẹ́ pé ọlọ́run sàádé wọn nínú Al-Qur'an suratul Nisa to be specific ọlọ́run tó ní fáńkì wọn máa tọ́ bá làkọ́ nìsáà lọ́tínáwá tó látàwọn bá ọlọ́run ẹni fẹ́ méjì ẹni fẹ́ mẹ́ta àwọn àfáà ní wá òtò wà bẹ́yẹn bí máa na áwó ìtumọ̀ gíláàsì ṣe ọ̀ kìí ṣe àǹtí ní ló kó báwọn àfọ onífẹ̀ẹ́ ẹ̀dọ́ kan wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́run ìyẹn ní fẹ́yàwó mẹ́wàá ó lọ́lọ́run ní ẹ̀fẹ́ méjì ẹ̀tọ́ fẹ́ mẹ́ta two plus three ó di kéde ẹ̀tọ́ fẹ́ bẹ́ẹ̀ plus four ó di kéde nine fàyín ní kristum allah taájú fàwọn àhìlá tí ẹ bá wá ń fáyà fẹ́ ẹ̀dẹ̀ ṣèdéédé ẹ̀fẹ́ yẹn kan one plus nine kí ló dì báyìí sọ́nù tí ẹ bá wo mathematics wọn yẹn ó rọ kí n kọ́ clarify yẹn kí ló di ọ̀rọ̀ yìí. ìtumọ̀ táwọn bí àṣàlà ń àti ìtumọ̀ tó lọ́wọ́ fún àtàgbòyé àwọn sàádé nínú gbùlúgbùlù mọ̀rọ̀ àdífì bẹ́ẹ̀ sàádé tó gba Islam tó níyàwó mẹ́wàá ìyàwó mélòó àwọn tó dìfẹ́ ní oṣù tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ní kí tàbí èèyàn rẹ̀ ṣe rẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ìlú tẹ̀ káàdì bí òní bẹ́ẹ̀ náà àwọn onífẹ̀ẹ́ ẹnu náà máa sọ̀rọ̀ àdàrà dábà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fẹ́ kọjá abẹ́rẹ́ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ wà lọ́kùtọ̀tù fàníyà òun ni mọ́sálà kristo allah tẹ́ ẹ bá wá ń páyà bẹ́ẹ̀ ní lè ṣe déédé ọlọ́run fa wà àfihàn ẹ̀dùn olórí ẹyọ kan àwọn ọmọ mọ́làkátì mọ́làkátà ìmọ̀ọ́nù kan nígbà tí wọ́n máa ń jagun ẹ̀sìn wọ́n máa ń kó ẹrú tó bá ti wá kó ẹrú àwọn ẹrú yẹn wọ́n máa ń pè wọ́n lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ bá lọ ka tó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àlùfáìkù wọ́n máa ń pè wọ́n ni wọ́n lè fún obìnrin twenty lábẹ́rẹ́ ìwọ̀gbà méjì ìwọ̀gbà méjì ìwọ̀gbà méjì irú àwọn obìnrin tí wọ́n bá pín mọ́wọ́ yẹn tí wọ́n kó wọn lójú ogun wọ́n è pè wọ́n níyàwó kí náà máa ń pè wọ́n ugbó níwàlàjì ugbó níwàlàjì kí ni ìdájọ́ ti wọn gbódọ̀ kí bọ̀kìdájọ́ wọn jẹ́ wọn kí bọ̀kìdájọ́ wọn sẹ́gbọ̀n tó máa gbódọ̀ lẹ́yìn ìgbà tó ọba fẹ́ yàwó mẹ́rin tán tó ọba ní àwọn mọ́ọ́mọ́lá káàkiri mẹ́wàá ó tó lè máa owó wọn látàánú ìṣẹ̀yà ọ̀rọ̀ náà là ń sọ ìkè sọ̀rọ̀ ọpọlọ tó dúdú ó yí ọlọ́run tó fi ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n àwọn ẹrú ilẹ̀ rí tẹ́ẹ̀bà sọ wọ́n díyàwó àdúgbò àtàlà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́kọ̀ bọ́kù ẹ̀wù kò lọ́rùn wọn náà wọ́n dọ̀mọ́lúwàbí àti rẹ tó jẹ́ pé bánà mi ń pèsè àdá àti ẹ̀rẹ́ ìdíje abọ́kùn rẹ kú lóko ẹ̀rú kọ́ ẹ̀dọ̀mọlúwàbí ó ti dìyàwó nìyẹn bẹ́ẹ̀ kò lè wà lóko ẹ̀rú kó tó wá jẹ́ kí ni o ìyàwó sẹ́yìn náà clear ọlọ́run wa ní tẹ̀ bá wọn ń payà bẹ́ẹ̀ ni lè ṣe déédéé ẹfẹ́ yọkàn àti ẹrú tí ẹ lè kápá lé lórí ìtumọ̀ ẹni pé fàwọn áṣídà ẹ fẹ́ yọ ọkàn tọ́jú ọmọlúwàbí tàbí kẹ́ ẹ fẹ́ bí abọ ẹrú tí ò tó kéde o ọmọlúwàbí àwọn àfọ àwọn adíkìlì tùmọ̀ déédé tọ́lọ̀ wọn bá ń sọ torí pé nínú súrọ́tù nìsa ìyẹn kan náà wa pé yìí mùsùlùmí bó ṣe wù kẹ́ ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم جماعة ọlọ́run bá ló ń sọ̀rọ̀ kìí sọpọlọ tó dúdú ọlọ́run ní bó ṣe wù kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ṣe déédéé tó kẹ́ ẹ máa ṣojú kòkòrò ẹ̀mí lè ṣe déédéé láíláí wàlán wàlán lán àbàdíyà ọlọ́run ní ṣùgbọ́n o fàlàtẹ̀ ní ìlú kúlà mẹ́lì fàtàdà rúhá kálímọ̀ àlàkọ̀ ẹgbẹ́ wà jẹ́ ọjà sí pé wà múyàwó kan completely absolutely ẹ wà á pàtì ẹ wà á pàtì bí ẹni pé ẹ ti kọ̀ ọ́ lẹ̀ nígbà wọn náà bá ti ẹ lọ bí ìbẹ̀rí ìbẹ̀rí ìbẹ̀rẹ̀ láàbù ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ nínú súrà kan náà ọlọ́run sọ̀rọ̀ mélòó báyìí ọ̀rọ̀ méjì jẹ́wọ́sẹ̀ bá mi lọ mo tún wọnú tọ́pìkì lọ nìyẹn o ọlọ́run ẹni fẹ́ méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ bá ní ṣe déédéé ẹfẹ́ kéde o ẹ̀yọ kan ọlọ́run tó wá sọ ọ́nù súrà yìí náà sí àdìsẹ́ ẹ̀ ní lè ṣe déédéé kó ṣe wù kẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ sojú kòkòrò ṣùgbọ́n nígbà tẹ́mi ọlọ́run ti mọ̀ bẹ́ẹ̀ lè ṣe déédéé ẹ mọ̀ wà pàyàwó kan sí o fẹ́ wà jó ní kọ̀ọ̀kan tẹ́ẹ̀jì ọmọ ronú tí ó fi á ní sóòkì ọlọ́run ọmọ ìṣẹ̀lẹ̀ wọn ibẹ̀ làwọn afá àti wá fà ní àlàádìlú àtìlà àlàádìlú déédéé nínú ìṣẹ̀ríà ó pín sí méjì àlàádìlú ìmùtọ̀ wàlàádìlú rọ́ìlú ìmùtọ̀ àwọn afá wa ní déédéé eléyìí tá a rẹ̀ eléyìí tá a kápá irú déédéé o ẹni tí ò bá ṣe hadith ń bẹ látọ̀dọ̀ àdébí wa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni ẹ̀yà sí yawmal qiyamah yóò wà níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àkìyàmọ̀ lẹ́ni tí ẹ̀gbẹ́ rẹ̀ ó ti wọ́ ṣe ẹ̀mọ́ bẹ́gbẹ́ wọ̀ ibi káfẹ́ ẹ̀wà rẹ̀gbẹ́ rẹ̀ tí ò ní ṣẹ́kẹ̀ẹ́ yóò wọ nira dáadáa látara pé kò ṣe déédéé ó sì fẹ́ kọjá ìyàwó kan déédéé tá a ṣe kéde o tá a lágbára màmá kẹrẹ wa o àìsẹ̀wọ́nú tọ́pìkì ni o wà láàtù bẹ́rù lùbùtọ̀ déédéé kan bẹ kò sí ọkùnrin náà hátà nàbí yìí sallallahu alaihi wasallam tẹ́ ọ̀gá wa ànábì wa sọ́lọ̀lá àlẹ́sọ́lẹ̀ àmẹ́bí ló ní wọ ọgbọ́ ọwọ́ orúkọ áza kìsìní fi mọ́ amúlùkù fàlàáfà múlé wàfírí wáyàtì fàlàáfù àkìsìní bìmọ́ láàrù tí ó kù ó lànàbí sọ́lọ̀lá àlẹ́sọ́lẹ̀ ó máa ń fi àdúrà tí mo sọ ìgbà tó bá pé o ráǹdì lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ yóò ní wọ ọlọ́run tó tí mo lágbára mo ṣe yóò tí mo lágbára àti pé òun ni mo pè yóò tí mo fẹ́ tó pè yìí náà àìṣedéédé tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ sí ìyà jẹ mí o mọ́ gbà mí mú o lórí èyí tí lágbára ta ló mọ́ sàdúrà yẹn mọ́ àtẹ̀bí Muhammadu sallallahu alaihi pẹ̀lú àdúrà yẹn ẹni tí èbá fi pé ẹ̀mú ṣàn ló fi ń ṣe ẹ̀sìn ẹtí bá máa ń fara balẹ̀ fútọ́ lọ́ọ̀ yóò sì rí gbámú pé àwa tá a jọ kùnrin a gbọ́dọ̀ gbìyànjú ká ṣe lórí ṣùgbọ́n bó ṣe wùkà gbìyànjú tó kò lè pàṣẹ irú ẹ̀ lọ́lọ́fẹ́ wa sọ pé fàlàtẹ̀lé lú ìlànìlẹ́yìn irú ẹ̀ lẹ́ tó níyàwó méjì yóò wà lójọ́ márùn-ún lọ́dọ̀ yóò lójọ́ méjì lọ́dọ̀ ó ti kó sínú tọ́lọ̀ ń sọ fàtàdà rú á àlà sọ wá rọ̀ fèdè ló ń tọ́ rẹ̀ olùdókòdè láàká ọmọ bèrè ó lè ṣe five foot oníyàwó mẹ́ta òun lójọ́ kan ní ìjọ kan ìjọ lọ́dọ̀ ìyàwó obìnrin wà sensitive foundation ìwọ́n lè mẹ́ta àwọn ṣe wàhálà ìwọ̀n kà ẹbẹ̀ ẹsẹ̀ léyà ọ̀rọ̀ agbélé fèlè ọ̀rọ̀ àkàlà ara lé èsì olówó ńlá fèlè ọpọlọ àwọn olùkúdọ̀ ìgbà tí náà wà fẹ́ wọ́n ọkọ̀ lé èsì àti àwọn àti àwọn jọ káwọn kú àbúrò tó wò ní láàkẹ́ ìkì àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́lá fóònù áàpù fóònù kan tó rà fifty thousand irú exact fóònù yẹn náà o tó wá àbútóyàwó kan the same make everything the same thing wọ́n wá rẹ̀ ìwé ìyá ní ọ̀sán yìí kò fi yẹ kẹrẹ ayé à ìyàwó kejì sí ìlú tẹ̀lé sọ́lẹ̀ ọ̀yẹ́ náà ni wọ́n kàwé wọ́n lọ sùkú pọ̀ òun máa fi bíráùsì lọ ó ní rẹ̀ ti dálẹ̀ ó ti dálẹ̀ rẹ̀ wọ́n ò lé ní ti sùn òun sí èdè tó ń gbé jù ókè òfin bráùsì tẹ̀lẹ́ ọkọ̀ ọmọ yunifásitì tí iná ọ̀rọ̀ rò pé yọ́ ọ̀rọ̀ rò wọn lẹ́yìn oṣù rẹ̀ ṣe pé ọ̀rọ̀ yẹn sì lè gbà mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ nígbà bá débi àwọn àbúrọ̀ torí yẹn gbọ́dọ̀ sọ̀ra nínú àwọn àbọ̀ àfà àwọn táwọn bíi tọ́sán kan méjì nípa àwọn jàmọ́ ẹ̀tẹ́ kìlọ̀ tiẹ̀ torí mo lè mọ́ àṣọ mo lè mọ́ gbàgbé lé àwọn èèyàn kan bẹ fẹ́ máa kí na máa ń pè wọ́n òun ni ìmọ̀ọ́mù náà wà wọ́n ní odidi lórí adùsọ̀tù ara wọn lóbìnrin ara wọn làwọn ara wọn làwọn opó àwọn ọmọ olùkà àtàwọn tí wọn ò ní nǹkan tó bẹ́ẹ̀ pé ọ̀lẹ́ ni wọ́n lọ́dọ̀ àwọn tí ń darí nàìjíríà ní ìdílé àti torí pé àwọn tó lè nàìjíríà wọ́n mọ̀ra àwọn èdè àti yóò sì láwọn tó lè nàìjíríà wà lẹ́ẹ̀mẹ́jọ àtàrà wa jẹ àwọn tí wọ́n dún wọ́n mọ̀ bá ṣe ń pin sẹ́gẹ́tì ní èsì twenty twenty three wọ́n ti ń pin lọ́wọ́ kí wọ́n láti gbàmọ́ wọ́n ti ń pin lọ́wọ́ ẹ̀ẹ́mọ̀ ráwọn tí ọmọ ẹ̀ẹ́mọ̀ rí ìfẹ́ ìfẹ́ ìkọ́ wọn kó pàtì kan oṣù gẹ̀ẹ́sẹ̀ tó rí ti yí o torí jẹ́mọ́ ìfẹ́ bá lọ wò ó nínú ìlànà ní tá a bá ti sórí àlàájì tá a nípa wà méjì wọ́n pè pẹ̀lú ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ta ẹ wá àwo abala ní déédéé méjèèjì àǹfààní òun náà àtò lágbára rẹ̀ kan ọdẹ́ pìtẹ̀ ṣùgbọ́n gbìyànjú torí páwọn fi àwọn the court àwọn nǹkan important notes wọ́n ti fi alákọ̀ọ́kọ́ nínú déédéé ta alágbára alágbára ká pé ohun lọ́dọ̀ àwọn ìyàwó wa bákan yes or no látẹ̀rẹ̀ kárẹ́ nìkan níyàwó mẹ́ta jọ mẹ́ta ìjọ mẹ́ta ìjọ mẹ́ta wà lẹ́wọ́n dẹ̀ ṣe déyìn kò lójọ́ mẹ́rin ní kẹ̀kẹ́ àbíjọ́ kọ̀ọ̀kan ló ń ṣe sẹ́kó ṣe déédé wà déédé tọ́lọ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ṣùgbọ́n dọ́tọ̀ ló bá ti lé tòrò kele tòrò tó bá kẹ́ náà ló ṣe ń so mọ́ wọn sí èèyàn lágbára rẹ̀ ó ní pé tó bá súnmọ́ lè lẹ́ẹ̀kan ilé ìsìnkú ìgbà mẹ́jọ ń tẹ́wàá ìdíṣẹ́ ńlẹ́bí bí súnmọ́ ìrọ́dẹ ọlọ́wọ́ gẹ́ pé ṣe ń déédé ẹ̀ nítorí ẹ̀rọ ń papọ̀ ilé ìlú lọ́mọ ṣèkì lásìkò tó rọ́ kan ọgbẹ́ lu àwọn obìnrin tó jẹ́ pé sọ̀rọ̀ tí wọ́n bá brẹ́sìdì ọmọ lọ́wọ́ wọn kì í lọ ṣèkì wọ́n lè bá mi pa ní akẹ́pa jẹ́mọ́sẹ̀ gbọ̀mí dáadáa ọgbẹ́ lu àwọn obìnrin tí wọ́n bá brẹ́sìdì kò ní lọ ṣèkì. gbogbo ara gbọ́dọ̀ fi ẹ̀ báyìí always ready ìkan dẹ̀ rèé tiẹ̀ menstruation ìjọ méje ìkan ìjọ mẹ́ta tiẹ̀ sẹ́yìn kò jọ méje ó súnmọ́ kẹ́kẹ́jọ́ kọ̀ọ̀kan lẹ́ bá ń lò ó súnmọ́ kẹ́ tọ́ọ̀dù láti ẹ̀ lẹ́ẹ̀mejì ó sì wá ṣe ni ọmọ sọ̀rọ̀ láti ẹlẹ́kejì ṣe sí kálukú wọn ní òní pa ó ní bákan náà ọbẹ̀ ló dé ọlọ́run dalẹ̀ tó tó wà romantic kí ló kọjá náà ó wà áìlẹ́ romantic ọmọ wọn ti máa ń mú ọkùnrin wálẹ̀ pẹ̀pẹ̀ inú tó ọ̀fẹ́ ṣe ó ṣe ọdẹ ìbẹ̀rẹ̀ omi ọ̀rá yìí ó gbọdọ̀ dèrè dẹ́rẹ́ sọ̀rọ̀ dèrè fọ́nrán rẹ̀ lẹ́sẹ̀ fọ́nrán rẹ̀ ní ìbúrẹ́yìn ẹ̀wọ̀n tẹ̀sí tẹ̀sí ẹ̀jẹ̀ máa bá tèmi lọ lọ́wọ́ ìjà èèyàn kẹ̀ máa gbára mú kiri ọjọ́ òbí ẹ̀rù sáàfù ẹ̀dẹ́ ọ̀la tó ṣe kí ni o tó wà wọ́n ń tu then ó bẹ́ẹ̀ ní obì tó ẹ̀sìn tó bá ti lóyún ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ̀ bá sọ̀rọ̀ yóò wáyé láàyè gbogbo ilé ìkọlé yẹ òwe àwọn tó wá jẹ́ ìyàwó kan ní àwọn sẹ́wọ̀n kó o létí ìmọ̀ nature nature obìnrin òkè ní bákan náà ó dẹ̀ ń bẹ nínú obìnrin tó já sí pé naturally wà láìpẹ́ láìpẹ́ fẹ́ lẹ́yìn kẹta náà tójọ́ tójọ́ ìwọ́n ti rí wọ́n láìpẹ́ ẹjọ́ pọ̀ àbí tí wọ́n sáàmù ọkọ̀ náà kó jò àwọn conditions yẹn lè wà ráǹtì kéèyàn bá ti lè jẹ́ ìṣòro ṣòro ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni ẹ gbọ́dọ̀ pè é yorùbá kan náà bẹ́ẹ̀ tó ti wá ń pè é náà ẹ̀ pẹ̀lú ṣe bí ọ̀rẹ́ pìtẹ́ ọlọ́run sì ń jẹ́ yíyà lórí ẹ̀ ṣùgbọ́n tẹ ẹ̀mí ẹ bá ń sábò sí ẹ̀mí wà náà lọ́wọ́ bí oṣù jẹ́ yá lápẹ̀rẹ̀ jọ pé wọ́n kàn ilé ẹ̀bá nílé tó lè lánàá ládùúgbò àbẹ̀wé tó lè bá tẹ́lá bẹ́ẹ̀ kí ṣàìsàn ìwọ́n bò bá dá mọ́sí àlàkà lẹ̀ lẹ́yìn tá a sì lè kú òkúta lọ sí ìjọ tó wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ṣàìsàn ní èyí pẹ̀lú òtúndé lè báyé ta tó tó wọ́n ló kéde o yàrá ọwọ́ yàrá ilé ìgbé ta ilé o mẹ́ta ìwákàtí kan ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ wà láàyò àwòfin nǹkan kan ló tẹ̀lé ìjọ tó rán kan pèlè ọlọ́run kò ní mọ́ ṣùgbọ́n wọn lọ́mọ náà máa ń ṣe bẹ́ẹ̀ ìjọ tó bá wá kéré wọ́n wà lọ́bí ẹ̀sìn ní ìfẹ́ ọlọ́mọ wo fútbọ́ọ̀lù àwọn òjòkó ta mọ́sálásí ẹ wà lọ sọ bọ́ bá tó jẹ́ fìjẹ́ pẹ́sidẹ́ntì lẹ́ẹ̀kẹta tọkọ jẹ́ ẹ bọ̀ wá sọ wọn nígbà bá ti rí pé ti lọ lé decision rẹ jẹ́ ìyá lórí ilé ọlágbára kó o tètè lọ lé ìwọ ọlọ́run náà ṣe kéde o lò tó bá ó tètè lé tó bá fúnra rẹ ọmọ pẹ́ alábòsí ìjọba ilé ìrè olè tó tọ́láwò obìnrin yọ̀ọ́ tọ́jú bákan náà ká ṣe déédéé tí wọ́n sì lè mú kàtà sí bákan náà kò sóbì tí èwo sọ nù yẹ sọ nù kọjá rókun kò sóbì tí èwo bàtà gidi tọ́ọ̀bà ara sọ irú aṣọ kan náà quality kan náà quantity kan náà ọ̀bá wà ní lẹ́sì délé kọjá pé lẹ́sì tọ̀nà ọtí ẹ̀ ọwọ́ ọjọ́ méjì lọ́ba yá irú kan náà lọ́wọ́ àwọn ìwọ́n ti lé tọ́lọ́wọ́ àwọn afọ níbi tọ́jọ wọn jẹ kò sí déédéé bí kẹfún wọn ló jẹ bákan náà kò sí déédéé ní ìsọ̀rọ̀ ọpọlọ fún yorùbá tí sọ àwọn afọ àwọn ni o kọ̀mọ́ ìtumọ̀ ọpọlọ kí ló fà kí n fún méjì bá a ti jọ jókòó lásìkò yìí ti ẹni tó ń jẹ sọ àwọn bó ṣe wà láàrin àwọn obìnrin náà nìyẹn déédéé ni pé eléyìí ti máa jẹ ẹ̀bà agolo mẹ́rin ìjọ́jú ọ̀tẹ̀ kàn jẹ́ kó eléyìí ti wà agolo kan ní jẹ́ kan déédéé ni kó o ní kéde o kí wá ṣe agolo kan mo fún ìyàwó rẹ agolo kan ní wá sì máa jẹ bóyá ó gbọ́dọ̀ àwọn díẹ̀ o ò ṣe déédéé máa ó ṣe bí ipa òwò torí báwọn èèyàn wọ́n fẹ́ ti dẹ́gbẹ́ pé bí ìgbòho kékeré kan láì tí wọ́n sọ àwọn ọmọ tó ń ga báyìí tí kálukú fi kan ti tẹ̀ báyìí tó ti yé ìbá àfọ láìkì píkọ̀ yẹn pọ̀ wà láì wọ́n sàlàyé bí Islam sọ sóòrí tí kálukú lead ibi tá a fẹ́ kí wọ́n béèrè ìkan ga ìwọ̀nba tóun ní ìdíje èdè ìbí nílẹ̀ èdè kí ni o lẹ́kùn èyí tó wájá sí wípé ọmọ èkó ni indomie ló máa ń jẹ spáàgì ló máa ń jẹ sẹ̀mọ́ àti ẹ̀bà òfò èyí tó wájá ọmọ ìbàdàn sẹ́ẹ̀kì àmàlà aláfò gidi àti ọkà ọmọ ọkà olùgbọ́ gidi tó jẹ ọkà gidi tí ó làágùn ọkà náà ni ọba àtúntò rẹ̀ tó wájá pé wáyà wò nílùú wa nílùú àwọn àfáà ló ti wá ẹ̀kọ́ làwọn máa ń mu ẹ̀kọ́ yẹn gangan ọmọ àgbàdo ó lé jọmọ bòdì

ìdí ọ̀rá yìí lọ́dọ̀ wọn ní ọ̀rá wọn jẹyẹ àbá ọkọ̀ ẹ̀ ní wà láì nínú tọrọ ọ̀rọ̀ pọ̀ fámílì àwọn òun kiri káwọn òdúró àwọn tí ìyọmọ tí wọn lórí ju ẹni tó bá fẹ́ sí téèkì nínú ẹ̀bá àdìsọ̀ rí àdìsọ̀ sùn lábá àbá yóò gbòye fi ẹ́ pé ṣe ọ̀fẹ́ ìtọ́gbẹ́dẹ̀ jẹun ẹgbẹ́ bìbọn ẹ̀rì tó bẹ̀ fọ́ jẹyọ kílẹ̀ mọ̀lá lẹ́jọ̀ bẹ̀ lè ṣe tẹ́ ẹ bá wá ní gàmù ilé ẹ̀mọ̀ ọ̀rà fún ẹ̀kẹ́ déédé tó bá wọ ẹ̀jẹ̀ gàmù fámìlì wọn ó déédé bẹ̀rù ni pé ìtìkàlùkù mọ̀ ẹ̀jẹ̀ ilé ẹ̀ṣẹ̀ kí ni o jẹ́mọ̀ tó clear irú ẹ̀ lọ́rọ̀ fìtì eléyìí malaria gbogbo eléyìí bọ́yá nǹkan kan bọ́yá déètì ló ń ṣe sẹ́wàá tó dúpẹ́ ẹgbẹ́ ṣe déédéé ẹwà rògbò màlẹ́ríà tó ní ẹgbẹ́ déédéé ti pé ti ń ṣe kálukú wọn kẹ́ ẹ ṣe kí ni o ẹ tírìtì ẹ̀ jẹ́wọ́ so clear báyìí àwọn nǹkan tó bá já sí wípé obìnrin lè díẹ̀ ní quantity àti quality tó yàtọ̀ síra wọn déédéé ọ̀wọ́ wọn déédéé bẹ̀rù ni pé kẹ́ ẹ fún kálukú ní òdiwọ̀n tó ṣe kí ni o tó ní mú kàtà sí tẹ̀sán àwọn tí dédé wọ̀ ẹ̀ kùn dédé wọ̀ ẹ̀ rà aṣọ dédé wọ̀ ẹ̀ rà báàgì fún wọn dédé wọ̀ ẹ fẹ́ ra ṣéèdì fún wọn kò sóbì tí èlò ṣéèdì gidi ẹ fẹ́ ra ago fún wọn ẹ fẹ́ ra fóònù dédé wọ̀ gbogbo rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ wọ́n ní bùkátà ìdúrà wọn lọ ẹ wá fẹ́ ra aṣọ yẹ eléyìí afúrúgbẹ̀tẹ̀ yìí látẹ̀rọ pàdé jẹ́ ààbọ̀ ẹ̀tùn bá ṣe ń bí tẹ bá rọ̀pá mẹ́fà àti tó lè ṣe kí ni àbùtátọ̀ ọ̀lù àfà lọ́dẹ wa tó sì gbẹ̀lẹ̀ ẹ̀ ẹ́ dẹ̀ fún wa ní àdójábọ̀ ìyàwó rẹ̀ ara wọn déédéé kẹ́ẹ̀ra ìtí ó tòrò tó ti di ẹ ra sọ the same quantity and quality gbọ́dọ̀ the same quantity ṣùgbọ́n ilé ìdíje ọ̀pá kẹ́ẹ̀kọ́ ní mẹ́fà àbọ̀ òun ni déédéé déédéé kọ́ ni kẹ́ẹ̀kọ́ fún ẹni méjì àbọ̀ méjì àbọ̀ kẹ́ẹ̀tọ́ wá sí déédéé ilé ìṣòro ti fìdá méjì àbọ̀ kẹ́ẹ̀kọ́ ní mẹ́fà àbọ̀ owó tó lọ ta mẹ́rin tàbí kọ́ lọ bò ó àbúrò rẹ̀ ẹ̀sìn déédéé kẹta mọ̀ sí. irú ẹ̀ ní pé ẹ̀ra ọ̀sán bọ́yẹ̀ ẹ̀ra kárọ̀tì kárọ̀tì máa ń tóbi jù láwọn lọ ẹ̀rọ fífi ẹ̀sìn wọn gómìnà wọn náà gómìnà ẹ̀sìn déédéé máa ilé ọ̀bá àjọ tiẹ̀ kó kóró wàhálà ilé ayé tọ́lọ̀ kánà àbíyọ̀ torí a kan tí tí wọ́n ṣe yẹ kó fẹ́ àti tó sọ tí a sọ pé ẹwà ti ra ọ̀sọ̀ ọ̀fẹ́ fúyàwó ilé ọ̀sọ̀ lè jí ọwọ́ àrẹ́lẹ̀ ìpínlẹ̀ yìí àwọn ilé ìpínlẹ̀ yìí takalu tẹ̀lé ilé ìlú mọ́ tálọ́la wà lábù ọ̀nà ọ̀rọ̀ tẹ̀lé kí fún ọkọ̀ ọ̀kan ilé ìtòbi ilé ìtòbi wà láàrin ayé ti wọn kí ló ọ̀sùn kí ló ilé ìlú ọba tọ́lọ́ lóògùn láyé rẹ̀ ilé ìlú tí ọba dùn sọ́lọ́ lóògùn ìdíkẹ̀rẹ̀ àwọn akọ́ ọ̀sọ̀ sí méjì tó torí náà a gbọ́dọ̀ gbàgbọ́ yé àlàádù ìjọba òbòdò ìyẹn ti lé bá kí wá di àlàádù ọ̀rọ̀ ìlú ìbùtọ̀ sọ́lọ́ ni wà láńsáṣà pé wọ́n bí yí dáa tó bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí ni o ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ sọ́ra ẹgbẹ́ wàá pa obìnrin kan àwọn àfáà mi yẹn ó ní ṣe pẹ̀lú ọkọ̀ ó ní ṣe pẹ̀lú kéde o bíi kéde alákọ̀ọ́kọ́ àlùmọ̀ wa dà jẹ́wọ́ ìṣòro mi ẹ ẹ lè obìnrin bá tẹ̀lé jẹ́wọ́ ìṣòro sọ fún yín wà láì kò sílẹ̀ ní ẹ̀ṣẹ̀ ìjẹ́ni ọlọ́run kò débi pé mo nífẹ̀ẹ́ yìí ìṣesí obìnrin àti bọ́lọ̀ ń bá ṣe sàánú ẹ̀ ní èèyàn sí ẹ jẹ́ kí n fọyín lápẹ̀rẹ̀ ànábì ò háìjì ẹ̀ wọ́n bi ànábì wa Muhammad sọ̀rọ̀ ta ló nífẹ̀ẹ́ sí jù ó lábùbá kan nínú obìnrin kan lẹ́yìn àti àwọn àkàlẹ́gá Aisha ọmọ rẹ̀ ní wàláì ànábì níbẹ̀ ya wọn Aisha àwọn ìyàwó yòókù sí màkò nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ànábì ò torí ẹ̀kọ́ mọ́ ṣe déédéé láwọn ìfẹ́ yẹn ti dọjọ́ ọkú bẹ́ẹ̀ lẹ́nu tó fáwọn òbí ẹ̀yìn wọ́n ti fẹ́ ìyàwó mi jù mí lọ wọ́n ti fẹ́ ìyàlé mi jù mí lọ ìwọ ní ìwà dáadáa ọkùnrin òde kọ́ńtró lórí nílùú òbí ṣùgbọ́n ìtìkọ́ ọmọ ìjà tó ni pé àtàrà kan nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá ń ṣe àbòsí tèmi wọn ṣe lé làgbékèlè kọ́lẹ̀ àáfà àtọ́bá fi tó gbèsè obìnrin kan lẹ́nu tó àdébí òfin pamọ́ tí mo nífẹ̀ẹ́ ìyàwó Aisha ibi tífẹ̀ẹ́ yẹn gan tó dé láti òkè sẹ́nà ọlọ́run gan tó sáyẹ torí pé wọ́n fi ìyàwó Aisha hàn bí lójú omi ìyàwó rẹ̀ lélẹ̀ láyé àtọ̀ sẹ́nà tó fẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ sọ kéèsì méjì fún mi kálí tẹ̀síwájú tó níbi tá a fẹ́ yà fún oṣù díẹ̀ nínú tó fẹ̀lẹ̀ ní wípé bẹ́ẹ̀ nígbà tó yẹn bá débi àwọn ìkànnì tó ní ayé àmì nítorí ọlá àlọ́ sálà èyí ó lọ sọ èdè sọ torí ẹ̀ tó lè bọ́ bọ́n kan ní ẹlòmí ò yá àbálòmí náà bá bùsùn wà láà níbi wọn sàlá bùsùn ṣùgbọ́n èèyàn lànà wa kìí ṣe mọ̀ níkà ẹ máa wo mo ní wọ́n tó sáyìn sọ̀rọ̀ ìyàwó Aisha láti sọ́nà níjọ́ tábìlì àṣàlà tó bá wà lọ́dọ̀ ìyàwó déédéé ìjọ́ ìdẹ̀dẹ̀ jìbìrì ìlú gbogbo wà ní ìwọ̀n jìbìrì ìlú gẹ̀gẹ̀ láti sọ́nà ìjọ́rọ̀ ni ó ṣe kéde tí ó bọ̀ wá àyíwá jẹ̀mọ́ ẹ̀gbọ́n bí mo sọ yé wáàjì ìjọ́ yẹn ló ṣe kéde àwọn sàádé ti wá sọ́ díẹ̀ àwọn náà ti rí wípé tí wọ́n bàbá mi bí àtàlà lẹ́bù déédéé ìjọ́ tó wà lọ́dọ̀ ìyàwó àyíṣà yìí níjọba jẹ́ wà bẹ́ẹ̀ ẹ̀kún ọ̀wà náà pera wọn lọ́gbọ̀n ẹ̀pọ̀n ó tó wá ṣe kò gẹ́ irú tí ìṣẹ̀lẹ̀ ní kí ni ó sọmọ ó tó wá ṣẹlẹ̀ tọ́lọ́run tó rẹ́ jìbìrì ìlú sábẹ̀dì àsálà pé máa bá mi sọ fún ìyàwó Aisha ádá jìbìrì ìlú yòkòrí òkì sàlá nínú àwọn yòkòrí òkì sàlá jìbìrì ìlú rẹ ó ní kọ́ náà ní kí n bẹ̀rẹ̀ sálámà sí ọ jẹ́mọ́ ẹ̀rọ implication rẹ̀ ni à ó ọlọ́run jẹ́ agbóyé láti sẹ́nà ọlọ́run ti sálámà rẹ̀ sáré o ìyàwó Aisha ṣé ta ni ànábì wa fún jìbìrì ẹ̀ ọ̀dọ́ ìlànà bí wa ọdún ẹni nẹ́tíwọ̀kì wà ní ọdún ẹni nẹ́tíwọ̀kì wà ní ọdún láti sẹ́nà ànábì ò sàbòsù ṣùgbọ́n ìfẹ́ yẹn coincide pẹ̀lú tọ́lọ̀gbọ́n dájẹ́jọ́ àwọn ìyàwó àdàbí ti wẹ̀ ẹjẹ́ tó sọ ọ̀kan ní gbogbo sẹ́rẹ̀ bàtà àdàbí àsàlà fẹ́ kú àdàbí bẹ́ẹ̀bẹ́ ló yí kí bẹ́ẹ̀ alápá àdàbí ìwé sàlámù sí ni irú tọ́ yẹ káwọ ọkùnrin náà kọ́ tí fámìlì wọn fi lé dáhùn kó o láti lè mórí àwọn ìyàwó míì káàfù sísẹ́ẹ̀mù torí wọn bá bíyá kan lè jẹ́ àṣetá fẹ́ ṣe tí fámìlì wọn fi lé dáhùn àdẹ̀bí èdèké ìrẹ́nìlọ́kọ́ àbìdálùkọ wa múnà ara ní sáà ẹgbẹ́ àdàrú àdẹ̀bí èdàrú ó mọ̀ tù sùúrù lójú fámílì ẹ̀ àdẹ̀bí wa pa àwọn ìyàwó ẹ̀jọ pẹ̀lú ikú tí ò tó nǹkan kẹ wá pa àwọn ìyàwó ẹ̀jọ kẹ́kẹ́ sàánú mi ẹ̀ sì jọ kẹ́ gbé mi lọ yàrá Aisha kẹ́ lọ́mọ bára mi ò fún yàrá ìjọ ẹgbẹ́ mi lọ yàrá kẹ́ wá mọ́ tọ́jú mi bẹ́ẹ̀ sáàdọ̀ bí ìdíyẹ pé àìsàn ọlọ́jọ́ ti dé yàrá àìsàn àbọ̀bọ̀ ẹkù wà láì yàrá ìyàwó àìsàn àlàní bí ẹ̀sọ̀ làkú jẹ́mọ́ kèétú sèyí òde kan nígbà sáàdọ̀ bí ìfẹ́ ẹkù nínú tíra ọdún tó lè ka àmẹ́bí ní ìfẹ́ ẹ̀kọ́ mọ̀ ẹ̀jẹ̀ pákó ẹ̀mọ́bìnrin tó ń ṣe méjì ẹ̀jẹ̀ mọ́kànlá méjì kí ni tí ọ̀tẹ̀lẹ̀ ẹgbẹ́ òun tí ọ̀tẹ̀lẹ̀ ẹn tó jẹ́ ọmọ ìyá wa ìyá wa Aisha Abdulrahman ó wá kí àrùn ó wá ń jẹ pákó àbíkì sọ̀hìn ànábì àsálà wa ń wojú ẹ̀ ànábì bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ kọ́ ọmọ ìjẹ pákó gan ara súnmọ̀ tábìlì òfin lẹ̀ tẹ̀ kásàgùn jẹpákò ọdẹ́sàlù jẹpákò ojúlówó jẹpákò ọjáde ní látàárọ̀ fẹ́ ọ̀rọ̀ orí jẹpákò kó lè jẹ́pọ̀ fẹ́ kìí ìyàwó rẹ̀ pẹ̀lẹ́ ló tọ́mọ́ anabi wa very romantic anabi ọmọ mọ̀ kàkà bóbi òkèrè kàkà àdé kàkà òye ọ̀gá lànàbí o ìgbà anabi wa ẹsẹ̀ ẹranko ẹranko làwọn èsì ìfẹ́ ti wọn lékele o public anabi èsì ti ẹ̀ bá wọn. nígbà tí ìyàwó àìsàn sábà bí ìyàwó àìsàn wa gbé fọ́múlà

bára ẹbí ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tó kọ̀sàmọ̀ sáwọn ìyàwó rẹ̀ nítọ́ bá jẹ ti kálukú ó ń ṣe kí ni ó ń ṣe kí ni so lábala ká nífẹ̀ẹ́ obìnrin déédéé ọ̀rọ̀ rẹ̀ ìwọ́n tó bá fara kọ́kọ́ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ wo kí ló ń ṣe tí òjò onífẹ̀ẹ́ rẹ̀ pàwọ́dà tó bá wà rò wípé ìwà láìpẹ́ yé mi atọ́sẹ̀ kí nípa bá fẹ́ lójú yóò tó máa ìdílé ìbá tó bẹ̀ yóò ní kí má bẹ òun náà bẹ lọ́wọ́ bóyá sí ìlú burúkú mẹ́nu fámìlì yìí nù ṣùgbọ́n àdàmọ́ ọmọ ènìyàn ni pé ahsin ìlànà sí tàbí kùnú bàbù àfà oníwákàláwà ó ní máa ṣe dáadáa sáwọn èèyàn ọkàn wọn ó sọ̀dẹ̀wú ó gbò wọn sí torí pé ìmọ̀ ṣe dáadáa sí yẹn èyí ó mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ni ọwálọ́pọ̀ rẹ̀ èèkì fúra kí ló ń ṣe ṣùgbọ́n irú ààrẹ ní ìsìn ẹwọ́ bá dẹ̀ sallallahu alaihi wasallam ṣe mánéjì ẹ̀ so ti wá kún tán ìní yóò ṣe àdúà tí mo sọ lẹ́ẹ̀kan ìwọ náà mo lágbára kí n kún ni o ẹ̀mí mi ò lágbára lórí ẹ̀mí so ìyẹn fà tó ìgbà tí kan lú àwọn ìyàwó ẹ̀ tó fura pé tọ̀ láti ìṣẹ̀lẹ̀ kí lẹ́nu tó fi ó bú ìyàwó mi lóró rẹ̀ ó ní mo fẹ́ jẹ́ ìyàwó ànàbí níjọ́ ọ̀gbẹ́jà ànàbí ìmọ̀kọ̀ mi ó mo fẹ́ kí n gbọ́ wà ní ọ̀gbẹ́dẹ ni gbogbo àwọn táàrí ní fámílì àdìdì ó fi hàn pé the family was very ìwọ́n tó ọba di pé ọ̀lẹ́mìí wàhálà kọ́mẹ́tà kan tó yà lóko tí òbíjọ́ gbé mi ìjẹ́bọ̀ sẹ́gbọ́n tí mo sọ ìwọ́n ilé ẹjẹ́ tó lè jọ̀gẹ̀dẹ̀ lọ tó fẹ́ kọjá ìyàwó kan tó tọ́ bá tó kú tó ṣe kéré tó fẹ́rẹ̀ tẹ́ ẹ bá lọ wo àwọn súwárù kan tó lọ sọ̀kalẹ̀ ní Qur'an bíi sóràtù tọ́lá bíi sóràtù tàhárí àtàwọn súwárù kan ní sóràtù làásà ọ̀rọ̀ fámílì àdàbí àsọ̀rọ̀ tó ń fi bẹ́ẹ̀ àwọn obìnrin ní ilé àdàbí náà wọn a máa dé tètè ra wọn o wọn a máa sọ̀rọ̀ ara wọn lẹ́yìn ní ti ìyàwó sọ̀rọ̀ ìyá tó ń sọ̀rọ̀ ìyàwó mi àdàbí ti dákẹ́ inú rẹ nípa ń sọ ọ̀rọ̀ tó ń rò ní tí wọ́n bá dà sínú omi òkú omi òkú ó sì bàjẹ́ ìyẹn ní àjẹkí bọ́ síbi àwọn bọ̀wá bí tùṣẹ̀lẹ̀ yíyá àwọn nǹkan tó yẹ kí gbogbo ọkùnrin ọ sọ nínú à tí ọ jẹ kí níníyàwó méjì mẹta mẹ́rin ní fámìlì wa kó wà kí sùn lọ́rọ̀ ọdí tí mo ti sọ lè ní padà sí ẹ ń bá kí fámìlì òun ó tò tó ní kọjá ìyàwó kan mo ti nílò àwọn ọmọ ìyá sí ìyàwó ẹ̀mí pé wàlẹ́ olùgbé yóò gbélé ju mo ti bá wà lẹ̀ fọ́ ìsìnkú ìfún jẹ ẹ ẹ náà kẹta ẹ mọ iye omi tó ti wọ́pọ̀ ẹ lọ́sọ̀rọ̀ ọ̀gá fún lọ́ọ̀kẹ́ àfa tó bèrè bá fẹ́ rí wàlẹ́ ìlú ọgbà àgbẹ̀kọ́ òdì wọn fún ẹ ẹ wọn wá bí àwọn ìyàwó kan ọ̀rọ̀ rẹ̀ gba sùúrù ọlọ́kùnrin tí ò ti bù ìyàwó tí ò sí ìbí lọ́gbọ̀sọ̀ lọ́gbọ̀jà fẹ́yàwó tọ́gbọ̀ lọ́lọ́lọ́ ọ̀rọ̀ dojúrú lójú ẹsẹ̀ kọlọ̀kọlá kò tóbi nílẹ̀ wá sí ìfura pé ń wà láì mọ́kẹ́ ìjọ mi ó sì ṣe dáadáa sí wa kò gbéyàwó kan léjú sẹ́fẹ̀ ibi kéèyàn gbéyàwó kan léjú lóbìnrin ó ti mọ ìfura pé yóò ṣe déédéé ìgbà bí ìbẹ̀tọ́ jẹ́ pé ọ mọ̀ ká ìkàrí ló tí ra kó túbọ̀ tó làrú ṣàgbogbo tí ń kà lọ tó ẹ pé tó bá ti dọ́dọ̀ ìyàwó eléyìí yóò sọ fún pé ah ìmọ̀ oore kan tọ́lọ̀ ń ṣe fún kọ́dà bí rẹ̀ ìtọ́hùn sí ìgbàlẹ̀ ló ní pé wà khairu mataa'i dunya al-mar'atu salihah ìwọ ìyàwó dáadáa aláìwọ ìfún orí tọ́lọ̀ sí kò kú parọ́ lọ́ọ̀tọ́ pẹ̀lú orí ìyàwó yóò sọ dọ́dọ̀ ilé yìí ah láàrínà kò sún orí tọ́lọ̀ ṣe fún ilé ayé nítorí orí rí eléyìí ọ̀wà máa rí sí pé èdè lọ láìsí èyí náà máa rí sí pé kiri o owó bí bá láìsí ẹ lọ fún sílì jẹ́mọ́ ẹjọ́ dé dèdè nígbà máa kó ẹ papọ̀ ọ̀rẹ́ wọ́n wà jẹ́ ilé ọmọ wa rùgbé torí ìyàlẹ́ ìfitọ́wà lẹ́gbẹ̀ẹ́ ìjọba ẹ̀ṣọ́ lọ́wọ́ èyí náà gbọ́dọ̀ gbé orí ìyàwó mi tọ́wọ́ abẹ́ ilé ìgbésí ò lọ fọ́dà yá àwọn ọdún kálukú wọn ní ọwọ́ alẹ́lẹ́ fọ́mùlà da bí a gbẹ̀gbẹ̀ da five thousand lọ́sọ̀ fún mi tó wà láìpẹ́ òun sọ wà láìpẹ́ torí ọlọ́ lọ́sọ̀ abẹ́lẹ́ tó wà láìpẹ́ òun sọ da five thousand ó sì lédè àti òṣèré rẹ bó ti a bá lọ láìpẹ́ ẹ lọ́rùn tàbí ẹ̀kọ́ bàkàrọ̀ pọ̀sọ̀ fún yà báwo bá ń dí ayé bò

àìṣedéédé wà lọ́tọ́ gbà lọ́gbọ́dà fámìlì fámìlì wọn dára ẹlẹ́kejì nínú tó lè jẹ́ kí fámìlì ọmọ tó òun ni àyè fa kéèyàn ọmọ náwó ẹgbẹ́ wọn sọ pé àrùjáàmù kọ̀wà lónà alẹ́mẹ̀fà ìmọ̀ fàdọ́là lọ́wọ́ bàbọ̀rún àlàbàbọ̀ wà bí mọ́ àǹfà pẹ̀lú ìfikù ìfà àkọ̀tù wàbímọ̀ àǹfààkù al-infaq sẹ́rí tí mò kéyẹ̀ níyàwó kan ọba kẹsí fámílì rẹ̀ ọmọ tó kó lálàáfíà bó o ṣe yáwó lè ṣùgbọ́n wà láìmọ̀ rẹ̀ sẹ́gbọ́n tó wà ní àbí fádọ̀ bí máa sàpé dínáró àǹfààkù àwọn òfin sẹ́lẹ̀ dínáró àǹfààkù àwọn àbí ìkàá wàdíbẹ́rún àfáàtàwò àlàáàrẹ èwo ló lóore owó tọ́ ọba lé lórí ìyàwó àtọ̀rọ̀ ló ìwájú wọn tọ́ ọba ní five hundred naira lọ́wọ́ tó wà ní pípẹ́ tó ní sọ́mọ́sálásí o ẹ̀fọ́wó o ó dẹ̀ ń lọ bí iṣẹ́ ó wọkọ̀ tó ọdẹ naira lọ́dẹ tó bá débi iṣẹ́ wà á tà ó rò wọ́n gbogbo ó bẹ̀rẹ̀ owó rẹ̀ máa kó lọ́gbàgbọ́n yóò kú kiri ìyàwó rẹ̀

kó tó dúkẹ́ ìtọ́ ọdún lórí ìyàwó àtọmọ tó ní pé tí wọ́n ọ̀bá fọwọ́ fẹ́ tó mọ́sálásí àwọn bí ó ṣe kí ni o ṣùgbọ́n tó ọ̀bá fọ́yàwó àtọmọ tó bá ìwọ lóòrò wájú ọlọ́run bẹ́ẹ̀ ṣe lò pé ń fẹ́jú

ṣùgbọ́n torí pọ́pọ̀lọpọ̀ èèyàn ní ẹ̀rọ ọ̀dà ọlọ́run ló sì máa ìyọ́ jẹ́sọ́ mẹ́sì ọ̀la kákọ́tà nìyẹn wà ṣe wà bí mà àǹfà ọlọ́run tó o ọfẹ́ níyàwó méjì mẹ́ta mẹ́rin ọgbọ́dọ̀ wà ìyẹn wà problem àwọn ọmọ ìyá wa lọ́kọ̀ọ́ tí wọ́n ní àbọ̀ nígbà wa sùn lójú ẹ lọ ṣẹ̀dá kọ̀ọ̀tù lọ́jà wọ́n pè mí lọ́jọ́ kan láti ṣẹ̀yà pọ̀ tó jà bá àwọn kéṣì sí àáfẹ̀rẹ̀ ní káwà náà lọ́wọ́ dá sí wọ́n lọ́dọ̀ ẹ̀rẹ́ ni wọ́n lè dájú ọ̀sẹ̀ náà bẹ́ẹ̀ ni àánà tó wọ̀là adásì tó ìgì ti tú ó nígbà tó bá rí àpá wà láì bọ̀dọ̀ kan báyìí àwọn fábílì ìyàwó àwọn ọdẹ rẹ mú ọ àwọn ọdẹ tó fọwọ́ sùkì oṣù ní kọjá ìyàwó kan òsì lè wà

súnú ọlọ́run pé téèyàn bá dúró déédéé nínú súnú ọlọ́run tẹ́lẹ̀ mọ́ pẹ̀lẹ́ tó bá lánìyàn dáadáa ó lè máa ṣiṣẹ́ ẹ̀gbẹ́ lọ fọ́ ogún ọdún ọgbọ̀n ọdún kọ́lọ́run náà sí náà fún ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa kì í wà kan sí tẹ̀ pọ́blẹ́mù ta ní nìyí ẹ wà ọmọ yàrá húsá tó bá já sí wípé èèkẹ́rẹ́ lọ fẹ́ náà gbé náà gbé èèkẹ́rẹ́ láyé rẹ̀ kábọ̀ sí àfáà kéde olùgbé kanáwí yìí tó bá ti wẹ̀ tí ó gé kanáà ni wọ́n máa wá yes or no ó gé díẹ̀ ó tún díẹ̀ ó tún abíyá díẹ̀ ó ń adìẹ díẹ̀ ó tún ń olóńgbò díẹ̀ wọ́n wà wọn ọmọ ọlọ́run náà dẹ̀ ti wa ní lèyí ó ti ìsáàtì wà mọ̀ kúbẹ̀rọ̀ alẹ́ ìlú kúrú pàlú fíkọ̀ bọ́tùmọ̀ tọ́lọ̀ sọ yìí tí ẹnìkan bá fẹ́ ọmọ àríṣe kọ́lá tó bá kọ́ òdìdí duplex ńlá fún wọ́n bẹ̀ lọ yàrá face me yàrá tó rẹ́ǹtì wọ́n lágbára kọ́ rọ́ọ̀gì ẹ̀ ọlágbára kọ́ ẹ̀ káfẹ́ẹ̀tì kọ́ńtùmọ̀yà ọlọ́pàá kan ran fọ́ọ̀dẹ̀ náírà ọ̀rọ̀ àbí ọ̀pá márùn kí tọ́sà bí èlò mọ́ ìtàn tàbí ìṣòro ìwọ́dọ̀ ọ̀sàbò ṣe ṣàgbẹ̀lójú ọ̀yìn ẹ̀rọ ti wá kẹ́lẹ̀ àdéhùn ní wọ́n ṣá aláwọ̀ láàfin wáta ọ̀rọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn you start from somewhere ọwọ́ awọ àwọn ìgbọ́lá ti tẹ̀lé láìpẹ́ wà fẹ́sẹ̀ àti láàbù wà láì ní gẹ́gẹ́ fẹ́sẹ̀ àti ìṣùgbọ́n láyé ìgbọ́n ọlọ́run jẹ́ lápadà sí bí ilé gbé bọ́sí náà yìí ọlọ́run jẹ́ for more than ten years ṣùgbọ́n wọ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ life from kéde from the peak súnà ọlọ́kọ̀ kìí ṣe súnà ọlọ́kọ̀ tí wọ́n bá tó lágbára irú yàrá tó lágbára irú bẹ́ẹ̀dì tó lágbára irú chair tó lágbára. irú kọ́bọ́ọ̀dù tó lágbára ọ̀rá ló wọ̀lá irú oúnjẹ tó lágbára ọ̀rá ṣùgbọ́n gbà tẹ bá rọ́pọ̀lọpọ̀ ọkọ̀ ó níyàwó méjì mẹ́ta àwa tá a jẹ́ títà tá a jẹ́ na àìmọye kan láàrin tí èèyàn gbọ́dọ̀ mọ́ wàláyé a máa ń sọ ẹnu sọ àmọ́ àwọn ọmọ tí bàbá wọn níyàwó méjì mẹ́ta tó jẹ́ pé ìyàwó sàn ìyàwó sanwó school fees ìgbàgbọ́ yẹn gbọ́ tí mo sọ yìí ìyàwó ṣe kí ni wà láàyè bọ̀bọ̀ ìyàwó sanwó ilé ìfọ́dún mẹ́fà bàbá ọ̀sán rárá ó sì kọjá ìyàwó kan tẹ́lẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ó sẹ́fẹ̀ẹ́ lẹ́yìn wábìí máa àǹfààkù sọ́lọ̀ wà á máa tó sọ yìí nígbà tí lè ní kọjá ìyàwó kan kò sí tó burú kí ìyàwó rẹ̀ kọ lọ́wọ́ sí nẹ́tíwọ́ọ̀kì bá ṣe fi ní tó bá fluctuate tí wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì òṣèlú àmì lọ́wọ́ ẹni tí ò ní kọjá ìyàwó kan gẹ̀ nẹ́tíwọ́ọ̀kì pé tí àwọn ṣe kéde tọrọ lọ́wọ́ ṣùgbọ́n ìwọ́n tó wọ́n sọ fẹ́ máa kó àwọn obìnrin jọ ká máa pa ọmọdà alẹ́ bí kéde o ti ẹ̀dá ọ̀fẹ́ tọ́jú wọn àbẹ̀bí ò ní fọmọ rẹ̀ proud fa ìpè bọ̀káàfì rọ̀bì kọ̀mọ̀lẹ̀ umọ́mọ́ yọ̀mọ̀ fọ́mọ̀ rẹ̀ táwùfù kí gbàgbára jì ọmọ tí gbogbo yẹ̀ ti dúdú ẹni bí olùbí yẹn proud tọ́ọ̀gì ọmọ so ẹ bá fẹ́ ní happy and peaceful polygynous family and in fact yọ̀ọ́ mọ̀ ṣe kí ni o yọ̀ọ́ mọ̀ náwó lórí family tẹ́ ẹ bá dẹ̀wò àdébíyà sàlà ti fi máa ṣe ìwé sọ́lọ́lá alẹ́ sàlà so ká lọ di ààyè ẹ̀rú fábílì ò lè kòrò níbi tó jẹ́ káwọn ìyàwó náà ṣe kéde o dọ́gbọ́ra àbáwọn dọ́gbọ́ fábílì ọmọ ìdá ẹlẹ́kẹta ẹ bá fẹ́ ní happy and peaceful generous family àtàlẹ́ àwọn halkọ́kì tààlẹ́ a gbọ́dọ̀ ní ìjókòó mọ̀ ìjókòó kí gbogbo mọ̀ ìmọ̀ kíkẹ́kọ̀ọ́ ọmọ ìsọpẹ́jọpọ̀ dára tàyé nìsí ìjìnlẹ̀ sí o tẹ́yìn náà bá rọrùn tọ ọmọ náà wọ̀ sọ́rọ̀ kù bàbá àgbà máa káwọn ìyàwó rẹ̀ lábàtà ẹbí di ìmọ̀ bára yí sọ̀rọ̀ lọ nínú ẹbí yìí ẹ fòkọ́ọ̀sì lórí tàwíì ibẹ̀ lẹ́ẹ̀tì náà sọ pé ẹ bá lọ lé bàbá aláwo wọn rí gbà rẹ odidi ogójì ọjọ́ ẹni tó bá tẹ̀lé ìṣírùkù ní yọ ọ̀rà mọ́ ọ pé tó máa ń ṣẹlẹ̀ tẹ́rí ní ìsinmi lóbìnrin wo èdè ọpọlọ ọlọ́pọlọ máa ń yá lò ó máa ń jẹ́ wà ẹjọ́ lọ ẹjẹ́ sọ àwọn kéèsì wọ́n máa ń dá sọ́rọ̀ kéèsì kan wọ́n fẹ́ yàwó lé kan ló àwọn ọmọ ìyá wa tọ́jú omi òun náà lè lo ìta ó lè láàrẹ̀ kí bó ló ṣe dẹ́mọ̀ ìyá ẹ̀rọ lọ fẹjọ́ sùn ìyá dẹ̀ jẹ́ ẹnìkan tí ó gbọ́ súná yìí ìwọ náà dẹ̀mọ̀ yá rẹ̀ gbogbo kẹ́kẹ́ yẹn máa fi lọ òbí èèyàn pàápàá òbí tó bá dé máa tọ́jú bọ ilé ológun ẹni mo sọ fún yìí wà lọ́ ìsù wọ́n sì rán àjẹ̀bọ̀ burúkú kọlọ̀ àtàkì ìyàwó kejì afẹ́fẹ́ yìí àjẹ̀lẹ́jẹ́ kò sára sí débi pé ìyàwó tí lóun fẹ́ pokùnso òun fẹ́ para òun wọ́n fẹ́ parẹ́ pílátọ́ọ̀mù kan bẹ ní WhatsApp tẹ́lẹ̀ tí wọ́n ṣe lẹ́kṣọ̀ tẹ́lẹ̀ púpọ̀ èèyàn ò lè mọ̀ wọn ẹni bí wọ́n kẹ́ni add this number add that number èèyàn lè lọ fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ pé yàrá àbóyọ́ nígbàtí èyí táwọn àfẹ́sù àwọn àfẹ́sù kan bẹ lórí bẹ́ẹ̀ wọ́n àríká gbogbo olórí ọmọ sẹ́ẹ̀dì píkṣọ̀ àwọn olórí wọ́n pọ̀ nínú àwọn ọ̀dọ̀ tán ṣe bí ẹnikẹ́ni ọlọ́run wọ́n yẹn kéèsì wọn bẹ lọ́wọ́ abọ́pọ̀ ẹni èṣù pọ̀ ló wọn ó kéré àwọn gúúpù wọn mọ̀dà àwọn ọlọ́mọ ó tó gbò láti rí ó tó tú padà torí pé ó túbá ó túbá ó lóun òde padà abẹ́nu adẹ̀kùn láti ó tó padà abẹ́nu àwọn ọdún tó wá tú láti rí àwọn àpò láti rí wà láì àjáwò ìwọ̀n náà adẹ̀bí gbogbo fáàtì lọ́wọ́ ó tó bọ́bọ̀ ọlọ́mọ ní sex through social media náà comfort gbogbo screenshot everything ṣùgbọ́n ẹgbàá ti yẹ lórí gbogbo ó tó padà bí èdè rẹ̀ títà tí mo sọ yìí bí ó ti á fẹ́ rẹ̀ léèmọ̀ ọlọ́run tó kẹfẹ́ là ní wájú kọ́ bákan náà wọn àbí ìcháàsì pé ẹjẹ́ ti sú òun òun rò pé wọn lọ parọ́ òun ni kí lọ fẹ́ parọ́ fún kódà wọ́n ti dèjì lò lọ́la gbogbo ọjọ́ tó bá ti ń gbọ́kọ̀tẹ́ wá ṣe ákébù nìkan lẹ́yìn wọn lásìdẹ́tì àjọ̀dú padà sọ pé àwọn làwọn ṣiṣẹ́ burúkú yẹn àwọn ọ̀fẹ́ pa ọkọ̀ wọn ni tó rọ́mọ ìyá yẹn bẹ ní ọ̀gbọ̀dẹ asfọ́s wáyé ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kọ́kọ́ ọmọ ìyá yẹn tọ́lọ́ ẹ̀jọ̀ kí la fẹ́ gbà mí ní téèyàn bá kú lórí ẹ̀ èyàn ọ̀rà àmọ́ kí ni téèyàn لقد حرم الله عليه الشرع وما وارد أما للظالمين من الأنصار àti láwọn ìfẹ́ kí wọ́n lọ fi oògùn síbi aṣọ fúnra wọn èyí tó ń kó oògùn síbi ọ̀dà wíà kọ́mọ́bà lóyún kọ́mọ́bà àbímọ káró lè náà ní àwọn àdánwò yẹn ọ̀pọ̀ nínú òní àsòwòtọ́ ọ̀fẹ́ ní happy and peaceful indigenous family ẹni ìdìkẹ́ lọ́ba wọn ní sọ ọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ fókọ́ọ̀sì lórí àkùdá kí ní jẹ́ tàwa sùn kí ní jẹ́ àná yìí kan wo bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ àkùdá ẹ bọ̀ sọ̀rọ̀ fíkì ẹ bọ̀ sọ̀rọ̀ mọ̀hámọ́là ẹ bọ̀ sọ̀rọ̀ àkàlà ẹlòmíì lè fẹ́ wù wá wà láìpọ̀ gbọ́ wa ó ṣe kéde o èyí ò túbọ̀ ti kẹ́kẹ́ lọ́wọ́ gbọ́ wá síbi ìlú òní ṣùgbọ́n tinú ilé yín ẹgbọ́dọ̀ jẹ́jẹ́ constant sóbíyé tẹ́ ẹ bá ti lè bójú tó yá àjù àbẹ̀bí kúlé àbúwá jíkà wà bàbá tíkà wà ní sáà ìlú ìlú adébí ìjọba tó wà gbọ́n ìyàwó àtàwọn ọmọ jẹ́rú lukumanu àyíbí kọ́lá lukumanu líbi nìyí wà ń wà yà ìgbìmọ̀ yá àbùdá yà láti ṣíríkì

ọba ba ìyàwó kẹjẹ jẹ́ lẹ́yìn ìlà bìhùdú ha wà ojú bì ha àfa àwọn gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ìyàwó tó níyàwó ibi tí obìnrin àwọn ni ó dúpẹ́ àbí ìwé obìnrin wá sọ̀rọ̀ ní ìtọ́ da nípa ọ̀dà kẹfọ́ ọmọ ẹbí ọ tí ọ lọ pàdé ọlọ́run nínú súnà obìnrin wọ́n máa fẹ́ sọ̀rọ̀ wọn lábúrú yẹ́ sọ̀rọ̀ ẹ bá ti níyàwó méjì mẹ́ta yẹn tí wọ́n sọ̀rọ̀ ẹ bá mọ̀ wọ́n mọ̀ tí wọ́n sọ̀rọ̀ sódò plan gbọ́dọ̀ mọ̀mọ́ àti bí ọ̀rọ̀ sùúrù díẹ̀ díẹ̀ irú ẹ̀ ni mo ló ṣẹlẹ̀ sábà bí ìyàwó kan sọ̀rọ̀ ìyàwó mi lọ ah! a! ní á iná àmọ́ jù nítọ́ sọ na òun bá ẹni lọ mí ọ̀rọ̀ tó òun ah! yóò sì èkó jẹ yóò bá kí ni jẹ o yóò bá jẹ ọwọ́ amúyàwó kejì ọwọ́ à ń sọ̀rọ̀ ẹ̀ láì jẹ́mọ́ àfihàn ọ̀dàkẹ̀ ṣùgbọ́n mélòó ní o tiwa làwa máa ń ṣe bẹ́ẹ̀ àbíàmọ́ ah, ẹ̀gbọ́n tí mo sọ yé fáwọn èèyàn fààyè lẹ̀ fúyàwó kan kó ti sọ ìbàjẹ́ nípa àyàwó mi tó jẹ́ pé tá a bá níbi ká bẹ ní kíni o ìwọ àwọn ẹgbẹ́ ìdàgbére àti ìgbésẹ̀ ẹ̀yìn láàkẹ́ òdìfọ́pọ̀ lọ rẹ̀ ṣeré ọkọ̀ ìyàwó obìnrin máa ṣe rẹ̀ wà láì wọ́n máa ṣe rẹ̀ bí wọ́n sọ yé mi ìwọ́ ló obìnrin máa fà á yẹrẹ nínú fámìlì yìí o tí ẹ bá fẹ́ra nínú kẹrọ bára yín láàrin ẹ̀yẹ jẹ́ ẹ mẹ́jẹ̀lẹ̀ ọ̀pọ̀ lọ́dún tẹ́ ẹ bá wá fẹ́ kí ìgbà wá sọ pé àwọn àlekò bóyá àbúlágbájá ni ẹgbẹ́ òkèlè bóyá ọ̀sán àbúlágbájá ni bóyá láàbí ni bóyá ìgbìmọ̀ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ni bóyá dókítọ̀ ni bóyá àbùdìbí wù lẹ́sìn mọ́ ẹ̀kọ́ ẹ̀yìn lẹ́nu wà láàrin ayé yìí ẹ bá ń pe ń wo lágbájá náà kò fẹ́ káwà bí rẹ̀ fún ọdẹ sùn àbúkò lè da tẹ́lẹ̀ tí ní ká máa tẹjọ́ sùn mí jẹ́ ẹjẹ́ mọ́tò ọ̀sẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan gbà bí odé ìní àtọ̀rẹ́ ẹ̀ jẹ́ ẹgbẹ́ tí ó mú ṣe fẹ́ bá tọ́ ní orí bíbí ní ìlà ẹ bá bí wọ́n ti bó ṣe tí wọ́n fi kọ orí tó lè sí níbi oníjórí wọn bí orí tí mo ẹsẹ̀ gbọ́ tó kẹsẹ̀ẹ̀sì kan tí mo wò ní ẹ̀yìn náà ní kò tó orí kọ́ bá kọ orí ìyálé ẹlẹ́sẹ̀ òsì o ìwọ náà tó sọ ọ̀dà àà irú àsìkò tó sọ nǹkan yẹ kó sọ sẹ́yìn pé ní ìjẹ́wọ́ ẹgbọ́n mi o èyí tó fẹ́ kẹjọ́ sọ wọ́n lójú kí ni o kò ní lè ẹja jírè yẹ́ sọ̀rọ̀ tó rọ́mọ̀ tí wọ́n ẹgbẹ́ lóṣèlú náà fún kí ni o alágbá ṣùgbọ́n tó bá ti lè aláwọ̀ káwọn ìyàwó ọmọ àpòpọ̀ ọ̀bànújẹ́ kò ní sùn wọ́n dúró yá àwọn ṣe bẹ́ẹ̀ tó kò lè sọ bẹ́ẹ̀ òtítẹ́ wọn kò kọ̀ ọ̀bànújẹ́ fún wọn gan lọ́kọ̀ láì hypertension stroke ni ọ̀fẹ́ lè fún ṣé bá kọjá ó ní aláwọ̀ àsálà ara tá a rí tọ́jú fámìlì ẹ̀ kèé aláwọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àbúrú fúnra wọn ìyẹn jẹ́ mi mi pàtàkì òun ni àwọn kàrìkìyà àwọn forces ìwọ tó o bá fẹ́ ní happy and peaceful indigenous family àwọn tí ó mọ̀ wọ ọdún ilé yìí kẹ́gbẹ̀dá wọ̀ ọ̀tá ọlọ́ fẹ́rí àwọn ọ̀tá ọlọ́ tí bá lọ́tà ọlọ́ ó lè jọ́tà ọlọ́ tó lè dáàbò òun máa fún fún ní ápáàrù ní ìsìn nínú àwọn sálà à ń pẹ̀lẹ̀ kan ní Abu Muslim al-Khawlani tí wọ́n láǹkó kọ rẹ̀ Abu Muslim al-Khawlani ìjẹ́gbẹ̀mọ̀ àbúrú sí àlàkàwùláàdì ẹ̀ẹ̀rọ ah, ẹlọ kàtọ́ rẹ o ìtàn rẹ̀ máa ń pààyàn lẹ́sìn òun ló ń ṣe bẹ́ẹ̀ fílà jọ kẹ̀ẹ́ ti gbọ́tàn orí tí mọ́sálásí wo tí ọ̀rọ̀ sí mọ́sálásí wo torí pé ọkàn tiẹ̀ náà wà bí ọ̀rọ̀ ni àbúrú sí àlàkàwùláàdì àwọn sàbẹ̀ ti àwọn yẹn fi àbúrú sí toró súnmọ́ mọ̀

àwọn ilé àwọn sàádé tí wọ́n gé kókó gírí dá ní wọ́n ẹ̀dùn rẹ̀ nígbà tá à ń tó sí ara àwọn sàádé wà láì èèyàn ní wọ́n torí gbogbo àwọn àwọn yẹn gbogbo adébẹ̀ àwọn ibi tó jẹ́ kọ́ bí sè ìjọba òdìdọ́lọ́pù wọ́n bọ̀ sílẹ̀ tí bá tí wọ́n ti àgbẹ̀ ẹ̀rọ ọ̀gbìn táwọn sàádé àdàbí tí wọ́n gbé sleep wọ́n ní káwọn obìnrin kan wọlé wá bá yàwó rẹ̀ wọ́n wá sọ fún yàwó àwọn ìwọ ìyàlọ́ ọ̀jẹ̀ ọ̀jìyà ọkọ rẹ̀ àbúrú sí ó sọ fẹ́ mọ̀háwíyà ẹ̀dẹ̀ mọ̀ mọ̀háwíyà mọ̀háwíyà lórí mùsùlùmí lẹ́yìn ìgbà tí a lù dé kéde òkè tí a lù ìwọ́ wá ń jìyà olùdíkọ́bọ̀ wá ọmọ bá yín fọṣọ tí ọmọ bá yín lọ́ta tí ọmọ bá yín jẹ̀mọ́ sẹ́mọ̀ kìí ṣe fún káwọn sáré ìlérí ìjẹ̀mbá yìí ọwọ́ á ba ìyàwó jẹ́ kọ́kọ́ ọkọ rẹ̀ bí adìọ́ ọkọ rẹ̀ lọ kéde kan ìwé ẹ̀ ṣẹlẹ̀ pé bá sọ́nà ọmọ wa ah, ẹ̀yìn ó máa lórí níyà àwọn ẹgbẹ́ ilé jẹ ilé kẹ́yìn náà ní ọ̀jẹ́ ní ìjẹ́ tí ó bí wà láwọn abu muslim wá dé ìyàwó rẹ̀ tí ó pàdé ẹ̀ sàláwọ́ alẹ́ sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ yorùbá ní ajá lọ́dọ̀ àwọn tó ń ṣe ajá wọn lájá tó rí wọn tí yọ̀rù tọ́wọ́ àdúgbò ké nǹkan kan tí ń gbó nǹkan kan ìyàwó abu muslim ti change abu muslim ọ̀rọ̀ wà bí o ẹgbẹ́ bó fi ṣe wọn ṣe tọ́wọ́ àdúgbò fẹ́ sọ̀rọ̀ kan fọ́ yọ̀ọ̀kọ̀ kó yọ̀ọ̀kọ̀ ẹ̀gbọ́lẹ̀ ó ní tọ́sẹ̀lẹ̀ ní wípé ẹ̀sìn ẹ̀sùn mọ́ àwíyà ẹ̀sùn mọ́ kàlífà ìyà ń jẹ wá mú ilé wọ́n lè yẹ̀rọ lè yọ ọkọ̀ sọ èèyàn lọ́ta ẹ̀ẹ́lé bá ní ṣe gbá sàwọ́ ah! àbúsí mi pé wà láàyè ìyàwó mi ṣe gbéyàn rẹ̀ ìyàwó mi ṣe ti máa ń kọ̀ọ̀fìlẹ̀ wọ́n ló fi àárọ̀ pé tó òun náà tẹ̀lé kan ti wá bọ̀ jẹ ó sì lọ gbádùn oṣù mẹ́fìlá lákàtà méjì ó ní àwọn ọ̀rùn ìgbà ìwọ ọlọ́run mọ̀nà ọba bàálà yẹ sọ̀rọ̀ ẹnikẹ́ni tó rú ìyàwó òbí fún mi tọ́ba ìyàwó òbí jẹ́ bá ń sọ̀rọ̀ ìwọ ọlọ́run fa àmì ìbásọ̀rọ̀ ha bá ń fọ ojú ẹ̀ ọbẹ̀ lójú ra fún fátó làárù tí a fọ́ àwọn àtàwọn yìí ọbẹ̀ dalẹ̀ lóru ọlọ́ba fọ́ ojú ẹ̀ ìwọ tí wọ́n náà dalẹ̀ ó léwu níjọ́ tó ọba dalẹ̀ àfẹ́ ẹ̀mí ọlọ́run tọ́ba ní wọ́n lọ yọ jábọ́ lórí ọ̀kadà kókó sínú sọ́kàwé tó sọ̀rọ̀ pé o ti gba wàhálà nù tó ní wọ́n lọ tó bá ń jọ́ kẹ́lẹ́sẹ̀ lè méjì kọ́mọ̀lẹ́ rè mọ́ tí òfin nílé wá lè wà lè ní wá da lè ní orú kọjá pé gbogbo sẹ̀ ní ayé rẹ̀ tó kù orí wheelchair ni ó ti lò sọ̀rọ̀ pọ̀ kan tiẹ̀ lọ wàláì wọ́n lójú obìnrin yẹn fọ́ ojú ẹ̀fọ́ ọ̀ bàbá muslim ni ẹ̀ta ló ṣe lẹ́fẹ̀ẹ́ àtọ́jú mọ́tọ́lásí ó ti ọ̀rọ̀ mọ́tọ́lásí àwọn ẹni ọlọ́ọ̀bọ fúlá kò díjọ́ kejì òdí ẹ̀ fọ́ ọlọ́dúnmọ̀kì tó bọ̀lọ̀ dára lè àbúrò bí ògbé sàárà rẹ̀ kọjá alẹ́bára sí lónìí wàhálà dé eré ní àwàdà ojú ẹ̀ fọ́ torí náà ẹjọ́ kí lọ sọ ìyàwó ìdàkúnlá lọ́dọ̀ ọkọ ẹ sádà àwọn tí wọlé tó obìnrin wọ́n máa bòbí jẹ́ ẹni tí ò bá wá ṣe làákàí tàjá tẹran ní ọmọ wá wáyà wọn jẹ́ kí sọ fáà fáà street ìyàwó wọn ò lè dáyé ṣe mùsùlùmí ọ̀gbọ̀gbọ̀ lè mọ́ ìyàwó ẹ̀ lè kọ́mọ̀ láwọn ọ̀rẹ́ tó kùn tó bá bímọ ìwọ náà lọ́wọ́ bá ṣe gbogbo ẹ̀ tó bá ìta ń sọ ni pé tọ́tí àwọn tí wọ́n wọlé tọ́yàwó rẹ̀ ọkùnrin tó bá ní láàkà ó sì mà kan tó bá ti wá yàrá rẹ̀ tó bá ti rí lákẹ́ ọwọ́ sáré alábòsí ni ọ́ àtàrà kan jẹ́ ká gbogbo òde tó lọ sọ̀rọ̀ wa lọ ọba yìí wá ti lé wá báyìí tó wá ti lọ ìyàwó rẹ̀

àwọn kẹ́lẹ̀ ẹ̀fẹ́ tán bá wá lórí fábílì yóò ṣe kéde o ẹgbà fẹ́ ní happy and peaceful continuous family àwọn tó lè darú léwu tán lè instigate àwọn obìnrin against ọkọ ẹgbẹ́jọ ọdún lẹ́yìn fẹ́wárí nítorí jẹ́ kó wà complex ìyálé làwọn tiẹ̀ ìyàwó náà ṣe kéde o kálukọ́ ọ̀gá wa rú inú ilé tó ń tòrò.

òun ni àlàádìlù bẹ́yìn àlàọ́lá jẹ́bẹ́ ẹ̀gbọ́ àrẹ dáadáa ilé èrò òní tó tí èdìjọ́ gbèdè tó o bá kẹ́ àwọn ọmọ kan tó fi àjẹ àwọn ìyá àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ kan ó bù wọn lọ private school lówó ńlá àwọn ọmọ ó bù sí public school àwọn ọmọ ìyàwó àwọn lọ́gbẹ́ àwọn ọmọ ìyàwó àwọn sọ́fà àbáwọn ọmọ ìyàwó àwọn lọ́gbẹ́ kékeré àwọn ọmọ ìyàlé kan jíyà ọlọ́run torí kèé tó fi wọ́n sí ló máa di téèkì oríire ọlọ́run dị ṣe kéde ló di téèkì oríire tó o bá ti fọwọ́ ara rẹ ra ìbànújẹ́ abákẹ́kọ̀ọ́ náà sọ rédíò tó ní àwọn ọmọ òbí kọ́ mẹ́ wọ́n ti àwọn rédíò náà tó pè wọ́n pa àwọn tó kọ́ àwọn tọ̀bá àwọn ọlọ́run tọ́wà bí dáadáa bá wọn afa alẹ́ bá fẹ́ kí ní òun tó ẹ̀sìn dédé láàrin àwọn ọmọdé ẹgbẹ́ ra ilé ìfipá àwọn ọmọ kan ẹ̀rọ afáfẹ́ sí àwọn ẹgbẹ́ dáwọn kan lọ kẹ́kọ̀ọ́ kọ dà kẹ́ẹ̀dà wọn kan sí kéde ìtò òfin rẹ̀kọ̀ gbogbo orú nǹkan yẹn máa ń pa káwọn obìnrin ọmọ rú ilé wọ́n rọ orú àbá àwọn ọmọ tí ọkọ láìsí àwọn ọmọ tí ọkọ èsì so fámìlì ò lè tòrò pẹ̀lú kẹrìnà ṣe bẹ́ẹ̀ àáfà ní kí ló ṣẹlẹ̀ ṣe ẹ rántí àdínsì àáfà wà á mú ilé ètò wa bá dàbí àti ọbẹ̀ fàdàbí jẹ́rìí lórí irọ́ ọfẹ́ fún àwọn ọmọ ìtàlẹ́wọ̀ adébíwá ní sóòtú fún gbogbo àwọn ọmọ rẹ̀ ní wẹ́ẹ̀bù onírà wọ́n ti fi jẹ́rìí lórí àbùsùn yóò fẹ́ sí déwájú ọlọ́ọ̀kì náà rújọ́ èèwọ̀ kọ́ fáwọn ọmọ kan láwọn pọ́pátì pọ́pátì lójú ayé fáwọn ọmọ kan èèwọ̀ èyí ò lójú ọ̀rẹ́ ọwọ́ àlọ́ ó fáwọn ọmọ kan àwọn ọmọ àwọn èyí ṣe bẹ́ẹ̀ fámìlì yóò lè tó àwọn ọmọ yẹn ọ̀tá ni wọ́n ṣe kí la ní wọ́n ṣe èyí ó tó burú ju tàwọn ẹ̀yà wọn tọba níyàwó méjì ìyàwó mélòó tí kọ̀tọ́ wà lọ bí wọn méjì méjì ọmọ mélòó ló ọ̀tá àfọ̀kẹ́ sọ ọ̀bọ̀ta méjì kéré ìyá wọn wọ́n sọ̀kọ̀ ṣùgbọ́n tó wọn bá ń ṣe déédéé nínú ẹ̀ láwọn fáwọn ìjẹ́ pé àwọn ẹ̀yà ọ̀nà gbọ́mọ̀ra wọn àwọn ọmọ oṣù mọ̀ràn àwọn lọ́wọ́ àbúrò mi ti mẹ́rin lọ́lẹ̀ lábàbí ìlú èkó ọ̀jẹ̀rẹ̀ ó mọ̀ lẹ́yìn ìgbà yóò bẹ̀rẹ̀ náà ọmọ ìyàlẹ́ yọ láìsí ara ọmọ ìyàwó àwọn ìyàwó oṣù mọ̀ràn ìjà wọ́n fẹ́ẹ́ sára wọn lánàá àwọn ọmọ oṣù mọ̀ràn sórí ìwé na nígbà bàbá wọn bá ṣe kéde o tí o bá ti sí àwọn àwọn ọmọ kẹ̀kẹ́ tí a jẹ́ àfà ilé ìrò òní tó ti èdìdì òní tí èsè pé o wọ́n sọ táwọn àfà tí wọ́n sọ ní ọlọ́nkó sáàmù ọ̀dà nínú àwọn nǹkan míì tá a tó gbọdọ̀ sọ́ra fún àfà lóòrùn ni alhawadi alẹ́tì tó a bí ìlàtọ̀ọ̀tọ̀ àwọn tó lè padà involve àfa àníkà sọ̀rọ̀ fún tá a bá ti fura pé ìlú dàgbọ́ọ̀sì ti ń lù nínú fámìlì wa ee eh, kápẹ́tì làákà ìfún ẹgbẹ́ sọ ẹgbẹ́ fún ẹlẹ́kọ̀ọ́ ní èsì tẹ́ bá lọ ka sóràtù tọ̀lá àti sóràtù tàhárí àwọn ọ̀sẹ̀lẹ̀ fámìlì àdàbí àṣàlà ní o màá ládọ̀ láìpẹ́ o màá fi àwọn olùkọ́ọ̀sì kankan láìpẹ́ àfà tẹ́ ẹ bá ti fura pé á ìlú yìí ti fẹ́ ya ìlú tẹ̀lé ló fẹ́ kí ni o ó ti fẹ́ fẹ́ ẹ̀jẹ̀ gbọ̀ngàn tẹ̀ fi lù ú. ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo fámìlì tó jẹ́ polygynous family bẹ́ẹ̀ fẹ́ kọ́ máa rúkọ ìjó gbogbo tó lè fa divorce ẹ̀ sọ̀rọ̀ àpò. kájọra pé àwọn aláìmọ̀ gárùn-ún ní ìlú ọ̀lẹ́ bàbá wa ni àà ah kọ́lọ́ lè bàbá àdìkọ́ ní pọ́blẹ́mù wàhálà tí wọ́n fẹlẹ̀ ní ẹ̀ẹ́kùn dẹ̀díẹ̀ ẹ̀ẹ́kùn dẹ̀díẹ̀ ẹ̀ẹ́kùn dẹ̀díẹ̀ ìyẹn lọ jẹ́ fámílì òṣèké ní kòrìdò àsọ́bùrù àfáà ní sùúrù kí láti jẹ́ wọn sẹ́ẹ̀mọ́ tààdà ní ìṣọ̀pá fámílì ọkùnrin àtòmí ó ní láyé fúríkù mú omi inú ọ̀mẹ́nà tàbí kí mú òmìnir lọ́kùnrin kọ́mọ̀ kórìíra ìyàwó ẹ̀ tó jẹ́ mú obìnrin lóbìnrin báyìí ti ìyàwó rẹ̀ ń kàrí àmì ní àkúlkọ́d rọ́bì àmì ní àáfà tó o bá rí tí ò ó nǹkan ní ètò máa mú nínú ẹlòmíì máa ń rò pé a ah, mo gbọ́dọ̀ jẹ́ gbogbo fi tún wò pé ah, ọ̀nà ẹ̀dẹ̀ lórí báyìí náà ibù nígbà bí ìṣẹ́ bá wò lè jáwọ́ obìnrin tí wọ́n ń fara níyàn léèyàn ṣe sùúrù lọ́lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ọmọ wọn dá ọlọ́wọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ gbà mí kẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ wà dá gbogbo tí wọ́n ṣe fún ìjọ òṣèré ọmọ ọmọ náà gbọ́ fún ọmọ fìtì báyìí sí ṣùgbọ́n sùúrù fẹ́ ṣe níṣẹ́ ẹwọ ọlọ́run ti pàwà sọ nílẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ó lè jáwọ́ ẹ̀dẹ̀ àwọn ọlọ́run àwọn ọmọ bóyá tó bá ti dàgbọ́ọ̀sì ya gbogbo orin lórí wọ́n dà lọ lọ́yà rẹ̀ àǹfààní agbọ́dọ̀ sọ̀rọ̀ ìyẹn ní ọ̀fà tí sùúrù ọ̀ pọ̀ tí sùúrù ọ̀bá ti pọ̀ àǹfà fábílì òsì kejì yóò lọ jù lọ ìyẹn ló fàtọ́ pé àṣídà wà ní gílízọ̀ kéèyàn ọkẹ́ lẹ́kọ́kọ́ kéèyàn ó wà how will I call it kéèyàn ó wà too harsh too wicked fámílì òwúwà fúsù èyàn ọgbọ́rọ̀ tó nínú fúsù jẹ́ tó ráàbọ̀ ọ̀rọ̀ tí àdìs ẹ̀bọ́ ọ̀sọ̀nù ẹ̀fọ́ ọ̀sùn òun náà ti dáwọn ọ̀dá kí wá sí ẹ̀fọ́ ọ̀sùn lásán èyí tó tẹ̀ àwájú èyí tó tẹ̀ إذا أبطى ha كسرتها وكفرها طلاقها tọba lọ fẹ́ kóbìnrin lórí bíi wà ló kàn wà bírèkì obìnrin ò lè dúró tán ó tó obere sílẹ̀ náà yọ ọmọ ọwọ́ sí ó mọ wá gbà á láti kẹ kẹ àbá ọfẹ ṣe kí ni ó kò fèsì ọ gbọ́dọ̀ kan ó ní jọ gbọ́dọ̀ lọ́rùn nítorí ọ̀rẹ́ kẹ. bẹ́ẹ̀ ó ti rẹ́kọ̀ ogun tó sùúrù bó dá tó sùúrù yóò tó wá máa kọ́ yóò tó máa tẹ̀sí rárá rárá wọ́n lọ wọ́n kiri bí mo ti bẹ́ẹ̀ bọ̀ ọ̀sán ju ìlọ́yà yé tó náà díẹ̀ sí i kẹ́ ó ti tó sùúrù kí ìfẹ́ kọ́ ọkàn náà mi lọ́wọ́ irú sáàdù bí ìlú òpè káláwo ní bá wà bí ìgbà fókọ̀sì lórí wọn púpọ̀ ṣùgbọ́n kó ìlàsọ ni àbá sọ̀rọ̀ ní itikaf ṣòkọ́lọ̀ kan gba itikaf wà ní ìjọsìn sẹ́rígò kan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí máa kó sọ́dà àdàsọ́ ìṣù ìwàlẹ̀tìrọ̀ha àwọn ìmọ̀ràn tó yẹ ká fúnra wa tí fámìlì wa ó fi máa tó tí òfin lè ṣe kí ni o àbí tí òfin lè dáhùn sẹ́ni gbogbo àwọn pọ́ìntì mo fi réèsì kakọ̀lọ̀ mójútó gbogbo ẹ̀ tó bá mójútó lèyí lè láàyè tààlà ọlọ́run ọ̀sán mi àkọ́kọ́ àdùá tó dùá àdùá tí gbogbo ẹ̀ kòkó ẹ̀ yẹ àbíbi àgbà àwọn aláburúkọ ọ̀dọ́ òní tí wọ́n fẹ́ da fámìlì mùsùlùmí rú láàbẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́mọ̀ jẹ́ fíṣà ìtọ́ kọ́mọ̀ jẹ́ ọ̀ráyè nínú fámìlì wa ẹlẹ́kẹ̀ẹ́jì àlàbùkà àárọ̀ ọ̀sẹ̀ àkàrù fámìlì wa àkàrù àárọ̀ ìrọ̀lẹ́ afẹ́wọ́ tọ́lẹ̀ ọkọ̀ àti àwọn fẹ́ sólọ́ra wọn ẹfẹ́ wọ́sọ ẹfẹ́ ó gbòòsẹ̀ ní ayé àkàrù ìyọ́ ìjẹ́lú kan tí ó bá láyé níbi ètò èṣù àtàwọn ẹni èṣù ẹlẹ́kẹta ká lọ ọ̀dọ̀ wípé làkọ̀dù káàdọ̀ wà fún ìwọ̀n tó lè láyé ìwà tó lè hásà rẹ̀ àwòkọ́ ṣe ń bẹ fún wa lára àbẹ́bí wa ọgbọ̀n ká lọ ka tàádùdù zàwùjá ti dàbí àfọwà Muhammad Aliyu sọ̀rọ̀

bákan náà kábọ̀dọ̀ ṣàbáhà ádámù tẹ̀sílẹ̀ bẹ̀rẹ̀ òun kábọ̀dọ̀ kọ̀ọ̀pì àyàwó kan pẹ̀lú ìyàwó mi ó obìnrin ètò ẹ̀gbẹ́ ìjọba ẹ̀gbọ́ àrè dada ẹ̀yin tẹ́ tí ìyàwó méjì mẹ́ta ẹ̀ lè mọ́ gbọ́ yóò tó tẹ́ bá bọ́ bẹ́ẹ̀ à ń sọ tí òdìjẹ́ fámìlì yọ dáàbò kìí ṣe gbogbo tó ọ̀nà sọlọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ o bíbẹ̀ ẹ̀kọ́ ìwọ lọ́ọ̀dà fámìlì lákàtà ọmọ sọ fún ìwé pé ẹ́ àmà ìkú tó jọ́rọ̀ ló ṣe mí náà ìwọ́kẹ́ dùdú yà mo ti bó ṣe pupa òun náà wà lọ́dọ̀ ọ̀bọ̀ra ó ti di pé àáfàá láìpẹ́ kéde o ìwọ náà wò ní èsì ìwò tí ẹ̀ ní kéde kankan ìwọ wò ìyàwó rẹ̀ ń ṣe ní kéde supa ṣe náà bọ̀ pé àdúgbò ní kógi sí ìbàrá àbúrò ìmọ̀ kọ̀ọ̀fíà nígbà kọ́mọ̀jọ́ bẹ́ẹ̀ àwọn adúlọ́ carbon church to the crack of their team mr rasheed lóòótọ́ yìí try for islamic study ẹ̀ ẹ̀ fẹ́ islamic study yìí ní sáà ìgbọ̀n yìí agbọ̀ngá dìgẹ́tì fẹ́rẹ́ lọ ajọ wà ló sùkúù fẹ́rẹ́ ibùgbé mi gbọ́dọ̀ kọ́ bọ̀ ìlú rẹ lọ sẹ́nu mi ò lè sọ pé mi ìmọ̀ tó kìí ṣe ká dọ́gbẹ́jà ọkọ̀ ẹgbìyànjú ní ìsìlámù ní aláyé ẹgbẹ́ dáadáa nípa ẹgbẹ́ ìwọ̀jú yìí lọ sẹ́nu mi ò dùn ká tó wá sọ ogun ẹgbẹ́ mẹ́jọ ọkọ̀ kan ọkụ ọkùnrin tí ọ̀fẹ́ ẹ̀dá lẹ́rù kọ́mọ̀ ìmọ̀ kan fí àwọn ìyàwó lójú ara wọn o lè mọ́ ọdọ́gbẹ́ bá kálukú dúdú fi ọ̀la ìwọ lórí àgbẹ̀ ìwọ́n ibù tó wá fún nílò ìgbẹ́ obìnrin bí lọ́wọ́ sọ fún ẹ̀yìn ṣèdá àwọn oní ṣèdá ìsọnù ilẹ̀ yàrá ní kéde rẹ̀ ń sọ ọ̀dà ọlọ́wọ́ da o kí ọlọ́wọ́ gbọ́ ló fún oní kéde àbá wọn pìà tí kò fi o náà sì ní ara tó dúpọ́ náà sì dóbi wà láì láwọn orin kan lára kan tí ò lè fi dé kéde o olùwà ni wọ́n tó ó fi kí sọ ni lẹ́yìn náà bá tiẹ̀ ló ṣe kí ni o pẹ̀lú máa sọ́wọ́ náà kì í ṣe pé èyí ti máa bẹ́wọ́ ní búlàbúlà jù ìlú wọn ní ìyàwó rẹ̀ ní ti máa sọ́wọ́ náà kàtẹ́ òkè èmi ló dáa fà ẹ̀tọ́ mi ló dáa fà ẹ ló dáa fà ní ní èyí oní ọ̀nà bọ́ọ̀dọ̀ fún ìdí ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún a gbọ́dọ̀ sọ gbogbo owó àwọn nǹkan yìí ọwọ́ àbúrò àwọn nǹkan tó lè da ilé abẹ́lẹ́ òkú bẹ̀rẹ̀ àdísọ́gbọ̀ ìtọ́jọ́ àwọn àfọ́ àwọn kan tó pọ̀ ṣùgbọ́n bàbá tá a sọ ìkùtù tó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin